orílẹ̀-èdè yìí àti káàkiri àgbáńlá ayé insha Allah ẹ káàbọ̀ mọ́ríyábá bíkan olùkéde Alhaji Abdulhakeem Yusuf alukoro ìjọ NASFAT masalam. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà. Yeah, yeah. níkà. ìjọba alágbádá tó ọ giant of Africa tó mú fi dà. ebi ti dé o we dey feel am o. no no eye eye iná ti jó dórí kókó àwẹ̀ o. iná ti jó dórí kókó you know iná ti jó dórí kókó àwẹ̀ o iná ti jó dórí kókó iná ti dórí kókó. anything gonna be alright cause it be like say the good live e don turn fight. our police na the friend wey dey kill me and you you dey thrive we pack away dey call you lazy youth ìyá ń jẹ ọmọ táríkà ojoojúmọ́ la fi ń tọrọ àlùbáríkà oh, lẹ́ni láì torí kò sówó ta máa fún dókítà oh, off the mic off the mic actors like ọdúnládé wọ́n tún ti dé na the matter we dey settle wọ́n fi mo dákú ṣeré i'm in pain i'm in pain i'm in severe pain most of the highways gone to the one way like garri for water fuel price e don raise bad luck for the border when the food no dey water no dey the light no dey salary and pensions dem no pay. Oh, oh, oh iná ti jó dórí kókó àwẹ o iná ti jó dórí kókó you know iná ti jó dórí kókó àwẹ o iná ti jó dórí kókó iná ti jó dórí kókó. This not the life that I hope for, not the nation that we hope for. So many borders to them don fall, so many heroes wey we don lost. Mama used to tell me that the world is so dirty, hustle for a penny but you still dey dey envy. Oh my God, such is life, you reap what is mine, deny me of my pride, you step on my life. Olówó lówó tálíkà ń ṣerú ẹgbẹ́ torí owó wọn tún kúkú oró. Ọmọ tó fẹ́ di gómìnà ló ń kiri ata ní Bódìjà. Someone told a preaching man to live a life that speaks the lie. No, no. Supposed protect us, but you kill us. Defend us, but you jealous. So oh, why? Iná ti jó dórí kókó, àwẹ̀ o. Iná ti jo dori koko, you know. Iná ti jó dórí kókó, àwẹ̀ o. Iná ti jo dori koko, iná ti jó dórí kókó. Sometimes man no feed all the mouth. Also turn our women to men. We all suffering, but we keep up the smiling. Hunger be the king, but we keep up the grinding. Yeah, we are Nigerians. Fresh FM La la wa ń tẹ́tí sí Fresh FM la wa ń gbọ́. àwọn ìròyìn ajá balẹ̀ tó tún gbẹnu tán. Fresh FM la wa ń gbọ́. kárí ayé ni wọ́n ń gbọ́ wa lórí ayélujára. Fresh FM la wa ń gbọ́. àwọn ètò akọ́nilọ́gbọ́n ni bàbá fi mú wa yàtọ̀. Fresh FM la wa ń gbọ́. òkè tètè tábìlì la wa akẹ́yìndé gbẹ̀gbọ́n. Fresh FM la wa ń gbọ́. ilé orin la wa ní challenge ní ìlú Ìbàdàn. Fresh FM la wa ń gbọ́. one zero five dot nine pọ́ńkìlẹ̀ falafala. Fresh Fresh FM. ẹkún ojúbọ ajábalẹ̀ tó ti dòde o lórí Fresh FM tó kílẹ̀. káàkiri àgbáyé. Oyè lórí Refresh FM ẹ má gbé kúrò níbẹ̀ ìkànnì one oh five point nine. Ó kìlẹ̀ ó ṣe bòmílà kò dẹ̀ ṣe ta mi sí. ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Fresh FM. àwọn kan táwọn èèyàn ń sọ ń gbòòrò báyìí. nípa ẹ kí ni wọ́n ń wí o. nǹkan wà lára ẹ̀ ọmọ àgbọ̀ ah, eh, rubicon kọ́ èyí náà á sì dáhùn lóòmọ́ rubicon wà. àká ni ta ni rubicon. Hmm, tàlàsó ni sinimá mọ̀ ní rubicon. ẹ rárá tó ń gbé jáde. ẹ ń gbé jáde bọ̀dẹ́ ló gbé jáde eh, bọ̀dà báyọ̀ àgbà. Eh, kò sí wàhálà bọ́dá àdìgún ló gbé jáde <laughs> tó jẹ́ gbọ́n tọ̀dọ̀ tiẹ̀. ọmọ pé tí <laughs> ọlọ́run jẹ́ kí ọjọ́ gbogbo ọ̀dàlẹ̀ hallelujah bí òkú àgbàlagbà bá kú bóyá at age of two hundred ni hmm. tàbí jù bẹ́ẹ̀ lọ hmm. kó tiẹ̀ di bẹ̀túsẹ̀là hmm. wọ́n bá tó wá ń wẹ̀ ẹ́ yóò máa sọ orí kọ́sọ̀ tún yóò máa sọ orí kọ́sọ̀ sìn ṣé ọmọ túmọ̀ nǹkan tó ń sọ. kí ló ń wé. yóò kàn ọ́. káà kọ́mọ ìyàwó ẹ̀ ni. Eh, no ikú kọ́ ok aa ah, ah. ok eh, o mọ nǹkan tó ti <laughs> ah àní ah, kí n ṣe àní kún kékeré la àkànàmàgbọ̀ kò ní ṣe ọmọ lẹgbẹ̀rún ọdún láyé kábíyèsí olódùmarè ogún ọdún lónìí ọgbọ̀n ọdún lónìí àádọ́ta ọdún lónìí ọgọ́ta ọdún lónìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ òkè ńlá ṣe ìdùnnú tó <clears throat> wọ́n ní igbó dídí tẹrí náà ní borí orin torítorí àràbàrí bí òkùnkùn náà ní bó ti bó ti jù mọ́lẹ̀ adíá fún Ọ̀rúnmìlà bàbá wa hmm. rèlú àtòkèdókè wọ́n á ní Ọ̀rúnmìlà ò ní lọ kò ní bọ̀ ó yẹn ti gbàgbé ni mhm. pé iwájú báyìí náà lọ ká foró tiẹ̀ sí mhm. Mhm. ti fi ṣe ṣaka ẹ̀yìn làkèké fi tiẹ̀ sí ti fi tààyàn oníkàámọ̀gùn ọmọ akáwórókó inú ẹ tó níjọ́ tó bá ti ń sunkún rere ni wọ́n fi kẹ́ ire ni ó máa jẹ́ tiwa ayọ̀ ni ó máa jẹ́ tiwa ìdùnnú ni ó máa jẹ́ tiwa àlùyọ ni ó máa jẹ́ tiwa a sì ṣọdún ayọ̀ láburúkú ò ní ṣẹlẹ̀ sí wa lọ́la láọ́là wàlá kò in Jesus name I pray. amen. Samuel gbé sàbímọ ní mm, ẹ káàbọ̀ sórí àjà àbálẹ̀ ìròyìn lẹ́wọ̀rọ̀ kí ni ṣe ọ́. zazu <laughs> zẹ <laughs> ah, pokoludwa. <laughs> àbábà ó ti yà kú. oh my gosh àdọ́wẹ́ mo kí yín o zazu zẹ. ẹ eh, ok ìwọ náà dé rí ẹ. ẹ mikoti pokotua ìlú bẹ̀yẹ. àbọ̀dé fatilọ̀ jẹ́ gbà ọ́ kò sẹ́ni ó lè bá mi jiyàn. ẹ yẹ yàwọn ẹja ka àkòrí fún ti òórọ̀ yìí wọn kọ́ zazu síbẹ̀ o èmi kàn kíyìn ni o zazuli kíkàlásí spiki èmi kíyìn ni o kése pé ìtú kí n tú sí ni ẹ̀yin ìwé mẹ́rin wá sí ìta àwa náà sì ní káka fún yín The Punch, uh, The Nation, Nigerian Tribune, Vanguard àti zazu eh sorry sorry mẹ́rin. òyìtájà bá paṣùn náà ni ó pa jí ó yé mi èmi rẹ kọ́ ìlànà àṣàmọ́bí àjọ wa. hallelujah devil is a liar. lai muhammed ti la ọ̀rọ̀ mọ́lẹ̀ ó ní bí ibà ṣe ọpẹ́lọpẹ́ muhammadu buhari ni orílẹ̀-èdè wa nàìjíríà ti bá ti di ẹlẹ́sìn islam nìkan àmọ́ àdúpẹ́ ìta gbangba ìwé ìròyìn Vanguard fún ti òórọ̀ òní òun náà ni wọ́n kọ́ sí níbi tí Lai Muhammed tó ti sọ̀rọ̀ ní láì ṣe pé Buhari náà ó ṣe fọwọ́ sí Buhari fọwọ́ sí o hmm. Buhari ò fọwọ́ sí o orílẹ̀-èdè wa Nàìjíríà náà yóò di ti ẹlẹ́sìn Islam náà tí ò sì sí láburú kankan mbẹ̀ Lai Muhammed ń lọ sọ gàdàgbà gàdàgbà ni ọkọ síta gbangba Vanguard fún tòórọ yìí. tọ́ ọ̀rọ̀ di àtàǹbàkúbàkú àlà ògbóǹgbòdù one ẹbọrọ òwú ògbórí agamọgbórí mọlẹ̀ bí òòṣà olóyè olùṣègùn ọbásanjọ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ tí bàbá sọ kalẹ̀ ha hmm. iléeṣẹ́ ààrẹ mà sọ hmm. kò bá kùn gbé ọ̀rọ̀ sí hmm. bàbá ẹnu ọmọ òsì gba mọ́ mi ẹ patan mọ́ ṣùgbọ́n gbà bá dójú ọ̀gbagadé ìròyìn lójú ewé kínní ìwé ìròyìn ti the nation ibi tọ́ba yẹn ká mẹ́nu dé ń bẹ̀ á mẹ́nu bá kẹnu má bá àwọ̀ sẹ́gbẹ̀ kan bíi ti ara ọ̀rọ̀ ńlá láti iléeṣẹ́ ààrẹ sí ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè wa nàìjíríà olóyè olùṣọ́gun ọbásanjọ́ pé kí ni bàbá ń sọ ń gbòòrò ayé yìí hmm. ta ni ó sọ pé buhari ò ṣe eré ọ̀rọ̀ jáde ní o hmm. èsì sì tẹ̀lé ẹ̀kúnrẹ́rẹ́ ẹ̀ gbọ́. ìbẹ̀rù bójó ní ìpínlẹ̀ Imo àwọn géńdé agbébọn kan ti palẹ̀ ọba aláyé kan mọ́ o ó mà tún ṣe o ẹgbẹ́ àtúnrí àkórí ìròyìn àjọ EFCC ti kéde àwọn tún ti rí àṣírí owó kan àbàtà irinmọ̀sẹ́lẹ̀kì àjànàkú ìdẹ́gbẹ̀ngbẹ́ seventy two point eight million dollars seventy two point eight million dollars hmm. tí wọ́n tọpasẹ̀ rẹ̀ kan Diazene Madueke ẹ ti mọ̀ yes àwa mọ̀ mi tí wọ́n jẹ́ mínísítà tẹ́lẹ̀ ìròyìn yẹn ń bẹ ní ìta gbangba ìwé ìròyìn Vanguard fún tòní is he not a Nigerian mummy. <laughs> is is your mummy is Nigerian mummy. ok bí ibi tí wọ́n kọ́ sí nìyẹn. yasa mo ti rẹ wàlẹ̀ àṣà ti pẹ́ tiẹ̀ ọ̀ka láì. iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ní ẹ lọ gbàlù kẹ́ ẹ mọ́ ọjọ́ ìgbìmọ̀ bọ́ba jíròrò ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Federal Executive Council wọ́n ti sọ̀rọ̀ ipe ah ẹ wo ná àwọn ọlọ́pàá wọn ń ṣiṣẹ́ takuntakun tá a bá sì ní í parọ́ ó yẹ ká mú àgbéga bá ìgbáyé gbádùn wọn fún ìdí eléyìí owó oṣù ọlọ́pàá ẹ fi ìdá ogún ẹ fi lé e lórí kó lè lọ sókè débi pé ọlọ́pàá ó lè máa tẹ̀síwájú máa ṣiṣẹ́ tinútinú tọkàntọkàn taratara èsì ò ẹ máa ná ńlọ́lẹ̀ẹ́lẹ̀ lẹ́rọ̀dúrómù àti ibi tílẹ̀ bá gbé wọn lórílẹ̀‐èdè nàìjíríà hmm. owó ńlá jabijabi ó ti kànlẹ̀kùn dé ẹ lọ tààràtà ojú ewé kínní ìwé ìròyìn ti Nigerian Tribune ibẹ̀ nìròyìn wà. ìfẹ̀hónúhàn amilẹ̀ tìtìtìtìtì tó ti bẹ̀rẹ̀ lápá òkè ọya Nàìjíríà ẹ mọ tí wọn pàkórí ìfẹ̀hónú ọ̀hún uh-huh. nǹkan ọ̀fararọ ní apá òkè ọya ilẹ̀ yìí north is bleeding wọ́n ní protest alágbára yìí àwọn èèyàn tí wọ́n ṣagbátẹrù ẹ̀ wọ́n ti mú wọn ṣínkúnṣínkúnṣínkún ní Sokoto Kaduna àti ní Kano Amnesty International ló kéde bẹ́ẹ̀ ó mà ṣe o àjọ ìṣọ̀kan àgbáyé the United Nations ti kéde pé ó kéré tán èèyàn tó kù belenja kó pé mílíọ̀nù mẹ́ta lápá òkè ọya ni wọ́n ti fọ́nká sí gbòòrò tí wọn ò mọ bí wọ́n ò forí wọn kà sí ha ó mà ṣe o ìròyìn yẹn ọ̀pọ̀ ọ̀pọ̀ gàdàgbà gàdàgbà ni ọkọ̀ síta gbangba The Punch fún tòórọ̀ yìí. Jimoh Ibrahim àwọn dúkìá rẹ̀ kan tí ilé ẹjọ́ gbà gbẹ́sẹ̀ lé fúnjọba àpapọ̀ orílẹ̀‐èdè wa nàìjíríà yìí pé ọlọ́wọ́ kan àbòsí tòun ti rúnú wọ́n ti lẹ̀ dí àpò gbé orílẹ̀‐èdè wa nàìjíríà ní múgùn wọ́n ní olóore ọ̀fẹ́ bọ́ bá rí i pé ìgbésẹ̀ wọn ò tẹ́ ọlọ́run pẹjọ́ góòtẹ̀sán kó o sì pè fún yín pé kí wọ́n yọwọ́ lórí rẹ̀ màmá ẹ wá kà bàbá ẹ wá kà alẹ́ tí ì kà àjọ tó ń rí sí ọ̀rọ̀ bá a ṣe pọ̀ sí lórílẹ̀‐èdè wa nàìjíríà tí sì máa ń ṣe ètò ìkànìyàn NPC National Population Commission wọ́n ní ńgbà wọ́n gbé ìwé ètò òṣùná wọn dé iwájú ilé ìgbìmọ̀ asòfin àgbà irinwó bílíọ̀nù náírà ni ó wọ́n la fẹ́ ṣètò ìkànìyàn ní kò pẹ́ kò jìnnà ọ̀nà kan lásìgbè ìgbà tí nǹkan fi san mọ̀nà. àkàndé ti sọ̀rọ̀ bọ́lá ìgè ló dá ẹgbẹ́ afẹ́nifẹ́re sílẹ̀ kì í ṣàwó lọ́wọ́ gàdàgbàgàdàgbà làlàyé ìròyìn yẹn ń bẹ ní ìta gbangba Vanguard fún tòní bọ́bá kan kíkà sétígbọ̀ tìyín bákan náà níta gbangba the punch àwọn ọmọlẹ́gbẹ̀mọ aṣòfin ní orílẹ̀-èdè yìí National Assembly ẹ̀rù ti ń bà wọ́n bẹ́ẹ̀ ni wọ́n sì kẹ̀dẹ̀ bẹnu àtẹ́lu ọ̀rọ̀ tí DSS sọ lórí ìgbéni pamọ́ láòkó ọdún eléyìí tí ń kànlẹ̀kùn gbọ̀ngbọ̀n yìí eléyìí tí DSS fi ìkéde àti ìkìlọ̀ rẹ̀ síta. Si ìta gbangba punch ni wọ́n kọ sí bá a bá débẹ̀ kíkà nílẹ̀kùnrẹ́rẹ́. Nigerian Tribune ọ̀rọ̀ rẹ̀ o wọ́n ní ẹ ti ẹ̀dọ́ náà ijó ní ìtìlẹ̀ gẹ̀ẹ́sì ń bínú tí wọ́n láwọn ti ẹnu lóró fún orílẹ̀-èdè nàìjíríà àtàwọn orílẹ̀-èdè míì káwá wo ta ní orílẹ̀-èdè nàìjíríà àti ilẹ̀ gẹ̀ẹ́sì ilẹ̀ gẹ̀ẹ́sì ń bínú sílẹ̀ nàìjíríà ilẹ̀ nàìjíríà náà ń bínú sílẹ̀ gẹ̀ẹ́sì ńgbà náà ẹ dúró láàrin àwọn méjèèjì ta ló pàdánù nǹkan afẹ́ babalọ́lá sọkọ̀ bákùngbé ọ̀rọ̀ òkodoro ọ̀rọ̀ gbè lódún lẹ́yìn ìkúlé ìwé ìròyìn Nigerian Tribune àmọ́ asop wọ́n ti ń dún mọ̀ọ́rù mọ̀ọ́rù wọn ni ìyanṣẹ́lódì tá a fà tí ń jọ sí a padà bọ́ sójú ẹ̀ lọ́gbàgàdè àmọ́ yíyọ owó ìrànwọ́ kúrò lórí owó epo tẹ́ ẹ tún ní ọ̀rọ̀ owó orí tá a máa san yóò túnbọ̀ lọ sókè díẹ̀ sí àkóbá ńlá rèé o tó ń kànkùnbọ̀ gbọ̀n gbọ̀n gbọ̀n fún ìlọsíwájú àti ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà lọ́dún tó ń bọ̀ Ọlọ́run ṣàánú o ẹ lọ sójú ìwé kínní ìkẹrin àti kẹẹ̀ẹ́dógún ìwé ìròyìn Nigerian Tribune ìròyìn wà ń bẹ̀ ẹ tún wá gbọ́ eléyìí náà kí n já sí fún yín lọ́wọ́ belenja wọ́n ní ilé asòfin àgbà orílẹ̀ wa Nàìjíríà ó buwọ́lu ẹ̀yáwó bílíọ̀nù mẹ́fà ó dín díẹ̀ owó dọ́là láàrin ọdún 2018 sọ́dún 2020 wọ́n ní àsùnwọ̀n wa gan alára gan ó ti rẹ àsùnwọ̀n orílẹ̀-èdè Nàìjíríà nígbà táwọn ẹ̀ṣọ́ ọ̀tẹlẹ̀múyẹ́ tí wọ́n wọ ìpínlẹ̀ Imo níbi tí wọ́n gbé ń wá àwọn ọ̀daràn tí ń jínigbé kiri wọ́n ní àwọn nǹkan tí wọ́n bá ń bẹ̀ bá a ṣe pẹ́ sọ̀rọ̀ wọ́n bá kòròfo orí àwọn èèyàn ìyún ẹni àwọn èèyàn tó jẹ́ pé wọ́n ti ṣe ní ṣaka níṣekúṣe ó yẹ kó ti yẹyìn jù bẹ́ẹ̀ lọ ó wà ń bẹ̀ bákan náà ni wọ́n bá orí àwọn èèyàn ní ibùdó àwọn ajínigbé ọ̀hún ẹlẹ́dàá ṣàánú orí wa kò mà ní í gbàbọ̀dé ọdún lọ sópin ọdún ayọ̀ là hmm. àmọ́ o ní Kaduna kò wé kékòó ha àwọn ajínigbé wọ́n máa wọbẹ̀ lọ tààràtà wọ́n sì gba ẹ̀mí ọ̀kan lára àwọn aṣòfin ẹ lọ sí ojú ewé kẹẹ̀ẹ́dọ́gbọ̀n ìwé ìròyìn Nigerian Tribune. àwọn aṣòfin ìjọba àpapọ̀ kejì ní House of Representatives ti sọ̀rọ̀ pé ojú ọ̀nà mọ́sọ̀ọ̀sẹ̀ Ondo sí ọ̀rẹ́ ó ti di páńpẹ́ ẹkú bẹ́ẹ̀ àwọn karambani ahọ́nni ti tí sí bandit wọ́n ní wọ́n ti fi bẹ̀ ṣe ibùdó wọn tí wọ́n ti mú àwọn èèyàn ṣẹ́kán ṣẹ́kán ṣẹ́kán káì ẹ wo èyí àtàwọn ìròyìn míì láti ṣetán láti kà ní ẹ̀kúnrẹ́rẹ́ ìfáàrà lásán lè tẹ́ gbọ́ yìí a kàn fi tọ́ yín létè wò ni bá a bá padà dé tá a padà dé àní tá a padà dé tá a sì padà dé lágbára ọlọ́run ìròyìn náà ni o thank you. ajá balẹ̀ ajá balẹ̀.

starting Friday seventeenth December. oṣù kejìlá yóò sì káàdì lọ́jọ́ kẹrìnlélógún oṣù kejìlá twenty eight December to twenty four December twenty twenty one aago méjìlá ọ̀sán lójoojúmọ́ ni o má dẹjà kọ̀ọ̀kan fẹsẹ̀ kan débẹ̀ máa lọ tààrà sí Born Again Gospel Church headquarter àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ Fagbemi filling station lágbègbè Sanyo Nìbàdàn ìsọjí eléyìí Ọ̀yọ́ ìjọba akọ̀yọ̀ joyè sílẹ̀ gbogbo èèyàn ló fẹ́ rí gbà ọ̀tún lò ọjọ́ kẹrìnlélógún oṣù kejìlá gan-an lọ́pọ̀dún méjìlélógójì tá a dájọ́ Born Again sílẹ̀ pàdé Prophet Awólọ́wọ̀ àti Bíòkè kó o forí gbárí ọdún tuntun pé bàbá fẹ́ bí àdúrà ìtọ́ni àti mọ̀ràn ẹ̀mí mímọ́. zero eight zero three three three zero eight six six three darapọ̀ mọ́ wọn níbẹ̀ kí gbàlè ó dọ̀tun. má bẹ̀rù nítorí pé pẹ̀lú rẹ̀ ọlọ́run fẹ́ fọwọ́ òdodo rẹ̀ gbé sókè in tenth edition seven nights of exceeding grace of zion cathedral òkè ayọ̀ parish ìṣòro ọlọ́jọ́ méje orí ọ̀fẹ́ tó tayọ èyí tí ń ṣẹlẹ̀ kẹwàá rú ẹ̀ theme I will help you èmi yóò ràn ọ́ lọ́wọ́ from thirteenth to nineteenth December twenty twenty one by ten pm till dawn Ministry: superior evangelist Ayo Yekunle most superior evangelist Rotimi Oladejo most superior evangelist Gabriel Evans prophet Biyi Adebabawo reverend Edward Alabi pastor Akinade Ẹ̀dà Adéríbigbé pẹ̀lú àwọn olórin ẹ̀mí lọ́lọ́kan òjọ̀kan bíi Babatunde Àpàtà Bọ́sì Adéìwà CCC Òkèayọ̀ mass choir àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Ten edition seven nights of exceeding grace of Zion Cathedral Okeayo Parish, My one ten Celestial Bus Stop, Ajib, Ìyàgànkú GRA Ìbàdàn. Host Superior Evangelist solution. Olúṣèyí Káyọ̀dé Chief Host Màmá wa Prophetess Elizabeth Káyọ̀dé Màmá Òkè in ten edition seven nights of exceeding grace tìrẹ ò ní ṣe káìsàn má ṣe wá kó má ṣe yẹn fún wa wò àmẹ́dá ò lè wà láìláì ṣe déédéé kan lágọ̀ọ́ ara ìdí nìyí tí iléeṣẹ́ health consult global consult tó jalagbàtà fáwọn iléeṣẹ́ tó ń fèsò igi egbò igi àtẹwébẹ̀ pọ̀ oògùn nílẹ̀ yìí àti lókè òkun tó sì gbàṣẹ́ gbòǹtẹ̀ ìjọba fi ń pè wá láti wá fáyẹ̀wò ìmọ̀ràn àti ìtọ́ni níbi táwọn òdìní akọ́ṣẹ́mọṣẹ́ ò ti mọ mọ̀rúfẹ́ ìlera tí ń bóni kálukú fínra àtògùn tá a lè lò kojú ẹ̀ ọgbà bẹ́ẹ̀ nílé iṣẹ́ health consult oríṣiríṣi oògùn tó ti ní gbogbo èròjà tára nílò wà fún títà láti má gba ìsànwọlé lágọ̀ọ́ ara tòró sàn ká dènà àìsàn àjùkámọ̀ wá wòsàn kiri lọ. ilẹ̀kùn lè ṣe wa wà ní ṣíṣí sílẹ̀. lọ́jọ́ mọ́ndé títí di sátidé látago mẹ́jọ àárọ̀ dago mẹ́fà àrọ̀lẹ̀. ọ̀pọ̀ àǹfààní ló wà nílé health concern. kàṣíwá lálùkò shopping complex lẹ́gbẹ̀lẹ́po mrs nítòsí bishop phillips academy ìwòrò ìbàdàn àti ní stanbic bank building niger west area challenge ìbàdàn zero nine zero five thousand forty eight sixteen zero nine zero five thousand forty eight sixteen health concern global consult ìlera ìlera rẹ ṣe pàtàkì. ọmọ ológo mo tún gbédè o ọmọ tá a sọ lọ́wọ́lọ́wọ́ mo tún ti dé pẹ̀lú èdè orin tuntun ti dẹ. Kúlẹ̀dẹ̀ fi dọ́mọ ológun ẹlẹ́dẹ̀ àpèdè ara. Ó wọ̀dún torí tìlù tó kì tó kì tó nù tó nù. Gbogbo àwọn ọmọ ológun ó yá. Tètè ṣe ní sí ẹlẹ́gbọ́ yìí o. My glory. Ogo mi là kọ́lẹ̀. Láwùdà. Ó máa ń tún sàn. ó ń My glory audio CD ẹ ti jáde báyìí o. Marketed and distributed by SKD Music and Movies Productions. Telephone zero eight zero eight nine nine zero seven four one two tàbí plus one six five one two zero six two five two four. Àtúnlẹ̀ Fálọ̀kúnlé ológo David lórí audio mark. Kẹ́gbọ́n rẹ́kọ̀dì yẹn My glory. Ogo mi. Agbọ̀túngbọ̀ ni ó kọjá bẹ́ẹ̀. yá kájọ. ijó orin ìlànà ìjó òyìnbó kò. Dashing through the snow in a one horse open sleigh. Di ẹ̀dá tuntun gbé ayé tuntun nínú ọdún Make your destination catch your destiny. Become a permanent resident in Canada. Láti wá fẹ̀mí ìmoore hàn sọ́lọ́run àti gbogbo ẹ̀yọ́ oníbàárà wa. femi imoore on solorun ati gbogbo eyo onibaara wa lase end of the year promo níléeṣẹ́ online dynamics. Láti fún ọ láǹfààní kó lè wọlé sẹ́yìnkéyìí orílẹ̀-èdè tó wù ọ́ nínú ọdún twenty twenty two. Why not register for your visa process now for an eventful twenty twenty two before December seventeenth. Britain gbogbo ìrànwọ́ tó o nílò láti kàwé ṣiṣẹ́ kó sì tún gbé lórílẹ̀‐èdè Canada Europe tó fi mọ́ ìwé ìgbẹ́lú pẹ̀lú àti ṣiṣẹ́ ní United Kingdom àti United States ló wà ńlẹ̀ fún ọ ní Online Dynamics láfi ní kó o forúkọ sílẹ̀ ní Online Dynamics kó tó di December seventeen ọdún yìí kó o sì jẹ̀fà ìrẹsì àti chicken ọdún kàn sí Online Dynamics Limited lónìí lólùléeṣẹ́ wọn tó wà ní floor four Cocoa House Ìbàdàn tàbí lọ́fíìsì ọ̀rọ̀ lọ́mọ number twenty five Oyedoku Street Àgọ́wandé Òṣogbo Online Dynamics lóníkà ṣọdún ayọ̀ shop price chop chicken. Ah, Rubicon the movie. Rubicon Agbedemeji Point of No Return Dangerous Game Rubicon sinimá olókìkí látọwọ́ gbòǹtagì pèdèpèdè ní Dr. Debayo Faleke Bayo ayẹyẹ sinimá tún ti garden àti Fresh FM sinimá music house challenge Ìbàdàn láti ṣàfihàn ẹ̀fún tọdún kérésì yìí Boxing Day Sunday twenty sixth àti Monday December twenty seven lọ́dún yìí lóbitibiti rò máa wá sí ọ̀lù méjèèjì lùbàdàn one thousand five hundred naira péré lówó ìwọlé Yínká Ayéfẹ́lẹ́ òkútúbà ìrìnà sinimá kankan Mr Macaroni Akelewi Saidi Balogun rìkàdọ̀ wa gbọ̀ wòlíì àgbà dúkìá àrùgbá ayọ̀ olúyẹmí tó fi máwọn gbajúgbajà sọ̀rọ̀sọ̀rọ̀ bíi mọ́gàjì kọ́lá olóòtú abọ́ládé salami mr sports ìlúmọ̀ká pìrìsẹ́ńtà samuel gbèsàbí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá yìí rubicon agbedeméjì ẹ máa rí tíkìtì rà báyìí báyìí ní fresh fm musicals challenge tv africana ládùkú bíi the new garage ks motel tètè garden àti lọ́dọ̀ baba fresh ládùjúkọ salem chemist agodi gate ìbàdàn tètè lọ́ra tíkìtì tiẹ̀ báyìí kó tó dàkọlùkọ gbà nítorí pé sinimá titun Rubicon nílùú Ìbàdàn. ó ti yá àjọ òwe bóyá kájọ òwe àjọ òwe bóyá kájọ òwe ayẹfẹlẹ lórí lọdún máa gbọ́ bó tún ṣe ń kọ́ lálákùn lálákùn rere nílẹ̀ títí kílẹ̀ gbogbo nílẹ̀ dodo ajá balẹ̀ latest record orin Dr. ọláyínká joel ayéfẹ́lẹ́ ọjà mon. tọ̀tẹ̀ yìí galaga jù àlùjọ inú ẹ̀ apata pété manifestation làkọ́lé ẹ̀ o tún gbọ́nà ara yọ ayé o tún yà láwùdà. ọba tó gbàdọ̀ balẹ̀ ọba ọba tó gbàdọ̀ balẹ̀ ọba ọba tó gbàdọ̀ balẹ̀ ọba ìdè fẹlẹ èmi ṣe kábíyèsí ọba yẹn ó sọ̀rọ̀. bẹ́ẹ̀ àkàkà tó ní manifestation ọ̀túnba. iṣẹ́ ọmọ rẹ̀ kò dúró ojoojúmọ́ ni owó odi ní ènìyàn jáde nínú àkókò. manifestation àkókò olùkọ́ orin ọ̀rọ̀ ọ̀pọ̀ tó yóò bá bá àwọn ilẹ̀kẹ̀ ìdè àti gbẹ̀ngbẹ̀nẹ̀kẹ̀ àlùjọ latest record ayé fẹ́lẹ́. Thank you lọ́nà dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ from the stable of Aloy Production International tó bá jáde ìmọ̀ àmì tètè watch out mo wá fẹ́ ṣàdúrà kan kẹ́ṣà máa ṣàmì lọ. mo fẹ́ ṣàdúrà kan kẹ́ṣà máa ṣàmì sẹ́. kẹ́ṣà máa ṣàmì lọ. wàhálì bá ti ṣe wàhálì bá ti ṣe wàhálà ọ̀nà gbígbà ìjàmbá òní lábẹ́ ọmọ kò ní kú fún ẹ o tonic àtẹ̀jẹ́ ṣe o. ó fara lókun ìlera àgbẹ̀bára àìsàn ò lè ráyè wọlé tó bá lórí o tonic. bẹ́ẹ̀ni ẹ̀bẹ̀ kan fún mi. ṣe ti gbọ́ o. kàkà rẹ̀ ọmú rẹ̀ rodò afara lókun bẹ́ẹ̀ni ní rio tonic. èròjà tó kọ́ lágbàtà wà nínú rẹ̀ tó ń ṣara lóore. rio tonic kẹ̀kẹ́ ló gbé jáde. rio tonic. <laughs> real tonic hundred percent natural yemkem international ló ṣe organic remedies ló ń distribute ẹ̀ jákèjádò nàìjíríà ó ti wà láwọn ilé ìtajà oògùn chemist àti pharmacy stores lágbègbè rẹ àǹfààní wà tẹ́ bá fẹ́ ra pálí méjì mẹ́ta real tonic abẹ́ fẹ́ di alágbàtà ẹ̀ ẹ pè yemkem ìbàdàn office manager lórí aago zero nine one three seven six seven six one seven six tàbí zero nine zero six one four seven four seven seven seven real tonic kò ṣe é mà ní atẹ́jẹsọ ìṣògùn ni ẹgbà bẹ́ẹ̀. ẹkún ọdún bọ́dún kérésì ṣe ń súnmọ́lé tọ́dún tuntun náà sì ń kàlẹ̀kùn gbọ̀ngbọ̀ngbọ̀n ó mà yẹ kó o ní nǹkan rere àrítọ́ka sí fi wọnú ọdún tuntun tí ń bọ̀. ìdí gan sì rèé tí design bricks homes and property fi ṣàgbékalẹ̀ àǹfààní bàǹtàbàǹtà láti donílé lórí pẹ̀lú ìfọ̀kànbalẹ̀. operation jms lèyí ìyẹn túmọ̀ sí pé jí má sùn bọ́dún yìí ṣe ń lọ sópin break the yoke before you break the year. ẹ wá jẹ àǹfààní tó rọ̀ṣọ̀mù bíi forty percent discount lórí ilẹ̀ tẹ́ bára láwọn estate design bricks tó wà ní ìbàdàn ṣàgámù ìjẹ̀bú abẹ́òkúta òṣogbo Òṣogbo Èkó àti Àbújá kẹ̀sì tún gba àwọn ẹ̀bùn gbáǹkọ́ gbòòsà bíi rẹfrigirétọ̀ TV jẹnẹrétọ̀ microwaves blender pressing iron àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ má sì gbàgbé pé àǹfààní free foundation five bags of cement fifty blocks àti tipa ayọ̀rìn kan tó fi mọ́ free documentation sí wa lórí gbogbo lẹ́tẹ̀ bára ní design bricks ẹ sì kú ojúlọ́nà fún estate wa tuntun tá a kó jáde bí ọmọ tuntun lákìyẹlé along Ọ̀yọ́ express road. láti jàǹfààní design bricks operation jms lásìkò ọdún yìí pé zero nine zero three nine three seven five one one zero àjọsọ àtàdéhùn bẹ́ẹ̀ o gidi gbàngbọ́n bá fẹ́ tọ̀nù ṣiṣẹ́ agbára kabiti kanka oníkojúpe ènìyàn nílùú ìbàdàn àtàgbègbè rẹ̀ ó tún yẹ jẹ́ ká lọ pàdé gbìngbìn ní kẹrùgbọ́ ọjọ́ torí tó fẹ́ yàn dẹ́gun rẹ̀ fógunlọ́gbọ̀n ènìyàn nípasẹ̀ ìsọjí ìta gbangba lágbára lọ́jọ́ méjì tí ó máa milẹ̀ títí ti yàtọ̀ two days powerful crusade èyí tó kọ sí pásítọ̀ yomi adéloye ti land of evangelical ministry láti ṣàgbékalẹ̀ rẹ̀ pẹ̀lú àkòrí ogun goodly heritage aago mẹ́rin ìrọ̀lẹ́ ọjọ́ thursday december sixteen àti aago mẹ́wàá ṣálẹ̀ dilẹ̀ friday december seventeen twenty twenty one apostle j akande reverend jacob oli reverend timothy oyekunle evangelist pọ̀jù johnson làwọn ikọ̀ májèmọ́ ọlọ́run àlàyé tó máa ṣiṣẹ́ ìránṣẹ́ níbẹ̀ tó fi mú àwọn akọni ẹ̀mí lọ́lọ́kan òjọ̀kan ọkọ̀ fẹ́ máa wà ládùúgbò ẹlẹ́yẹlé sango ui ajibode àti ọjọ́ gbogbo gbogbo ìpàdé dẹ́bẹ̀sẹ̀ street balógun area ẹ̀rọ̀rọ̀ yẹ́rọ̀kun tó wà lójú ọ̀nà igbó olóyè ńbàdàn pásítọ̀ yomi adélóye lólùgbàlejò fẹ́lẹ̀ yìí síwájú sí máa pè zero nine zero seven three nine five six zero eight nine ìgbàgbọ́ ẹ̀yẹ ní kò mú dání tó bá ń bọ̀ ọ̀ sì ní padà sílẹ̀ lọ́wọ́ òfò lórúkọ Jésù. ẹ̀rù bá mọ̀ nù rò ní bẹ́ẹ̀ ni bá rìnrìn àjò fódìdí oṣù méjìlá láì farapa ọpẹ́ ló yẹ kó bá dé torí pé kékeré rìnrìn àjò sí ìdí rèé tí inú kan development forum fi ṣètò àpèjẹ òpin ọdún pẹ̀lú ìdúpẹ́ láti fi ìdùnnú wọn hàn sí ọlọ́run lọ́jọ́ sátidé ọjọ́ kejìdínlógún oṣù yìí eighteenth of december twenty twenty one ọjọ́ yìí gan ni get together end of year party ti inú kan development forum àwọn orí adé ọjọ́ náà ọba alhaji nureni yusuf alájíà ọ̀fàjíà mọ́jà òkú oníládòtán fúládòtán ọba wa kamarudin adébọ̀wálé olójòkú ọ̀fọ̀jòkú ọba adétúnjì àtàwọn baálẹ̀ baálẹ̀ míì tá a lè dá kọ special guest of honour honourable fọdẹ̀yì deputy speaker ọ̀yọ́ state house of assembly nígbà tí olújídé èyàndá jibos limited jẹ́ alága ọjọ́ náà honourable kúnlé balógun ni ó máa gba gbogbo ènìyàn lálejò nílùú àjíà gan ni ó sì ti wáyé ní déédéé aago mẹ́wàá òwúrọ̀ lè tó sì bẹ̀rẹ̀ olùkéde ààrẹ onímọ̀ ẹ̀rọ sunday gbẹ́njọ́ ààrẹ inú kan development forum lórúkọ gbogbo ẹgbẹ́ màmá ìyá bọ̀ ni o. ẹ kú ojúmọ́. ìyàwó rámọ̀ rẹ̀ rẹ̀ ló wáá fẹjọ́ rẹ̀ sùn mí kó o wá lọ forúkọ sílẹ̀ ilé ìwòsàn fún ìtọ́jú aláboyún ohun tó yẹ ni pé kó o forúkọ sílẹ̀ ilé ìwòsàn fáwọn ìtọ́jú tó yẹ. ẹ wo ojú mi kọ́kọ́ kó lára mi le èmi ò lọ sí ilé ìwòsàn mi ò lè jẹ́ kẹ́nikẹ́ni kó kòkòrò àrùn kòrónà ràn mí o. gbogbo àwọn òṣìṣẹ́ elétò ìlera ni wọ́n ti fún ní ìdánilẹ́kọ̀ọ́ lórí bó ṣe lè dáàbòbo ara wọn àti àwọn tó bá wá ń gba ìtọ́jú nílé ìwòsàn kó má bàa kó kòkòrò kòrónà wàá gbọ́ kì í ṣe gbogbo àìlera táláboyún bá ní ló máa hàn lójú rẹ o eré Kọ́lá ló ń ṣe nípàdé aláboyún ibẹ̀ la sì ń kọ́ pọ́n tó wúlò fún wa lásìkò ìlóyún tí dókítà tún ṣe àyẹ̀wò ìyá àsọmọnú rẹ̀ tó bá wá lọ lo ìbomú rẹ̀ déédé tó o sì ń tẹ̀lé àwọn ìlànà tó yẹ mí. o ò lè kó kòkòrò kankan ibẹ̀ gan-an ni mò ń lọ báyìí. ẹ wá jẹ́ ń lọ mú gèlè mi. tèmi náà lọ forúkọ sílẹ̀ ńgbà náà. ètò ìlera tó péye wà láwọn ilé ìwòsàn láti dáàbò ara rẹ tẹ̀lé gbogbo ìlànà táwọn elétò ìlera ń là sílẹ̀. ìkéde ìwá láti iléeṣẹ́ ìjọba fétò ìlera nípìnlẹ̀ yìí pẹ̀ látìlẹ́yìn àjọ elétò ìlera apin àti ibùdó tó ń gbógun ti àjàkálẹ̀ àrùn nílẹ̀ Amẹ́ríkà Ah, oh, Ruby! Rubicon Agbedemeji Point of No Return Dangerous Game Rubicon sinima olókìkí látọwọ́ gbóǹtagì pèdèpèdè ní Dr. Debayo Faleke Bayo Ho AS Cinema Tutu Garden àti Fresh FM Cinema Music House Challenge Ìbàdàn láti ṣàfihàn fún tọdún kérésì yìí Boxing Day Sunday twenty six àti Monday December twenty seven lọ́dún yìí lóbi tíbitì rò máa wá sí ọ̀lù méjèèjì lùbàdàn one thousand five hundred naira péré lówó ìwọlé Yínká Ayéfẹ́lẹ́ òkútúbà ìrìnnà sinima kankan Mr Macaroni Akeliwi Saidi Balogun rẹ̀ ìbàdàn wa gbọ̀ wòlíì àgbà búkì àrùbá ayọ̀ olúyẹmí tó fi máwọn gbajúgbajà sọ̀rọ̀sọ̀rọ̀ bíi mọ́gàjì kọ́lá olóòtú abọ́ládé salami mr sports ìlúmọ̀ká pìrìsẹ́ńtà samuel gbèsàbí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá yìí rubicon agbedeméjì ẹ máa rí tíkẹ́ẹ̀tì rà báyìí báyìí ní fresh fm musical challenge tv africana ládùkún bíi the new garage ks motel tètè garden àti lọ́dọ̀ baba fresh ládùjúkọ salem chemist agodi gate ìbàdàn tètè lọ́ra tíkẹ́ẹ̀tì tiẹ̀ báyìí kó tó dàkọ́ lùkọ́ gbà nítorí pa àfẹ́ wo sinimá tuntun Rubicon nílùú Ìbàdàn. ajá balẹ̀ ajá balẹ̀. tọ àdópẹ́ ẹ̀yin kọ́ ẹ̀ ó sì máa gbọ́ ìpolówó nǹkan mi àyà sì máa sọ kíkíkíkíkíkí. Eh. mo sì gbọ́ ìpolówó rubicon àyà tí mi kan sì sọ eh. kíkíkíkíkí. kò sí wàhálà. mo wọrí. Eh, ọjọ́ àkórè láṣẹ ìdùnnú rẹ̀ ara rẹ̀ láṣẹ fi wò owó rẹ̀ láṣẹ fi pa. àṣẹ wa ọ̀rọ̀ jáde àṣẹ kìsẹ̀. àdọ́pá. nam sọ̀rọ̀sọ̀rọ̀ kó rántí ẹni tó mọ̀ ọ́ gbọ́ ẹni tó mọ̀ ọ́ gbọ́ náà kó sì rántí pé bóun bá fèsì ẹnìkan ni ó gbọ́. Mm ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tí ò ń gbóngbòdù one ẹ bọ̀rọ̀ òwú balógun tó di mẹ́ta lójú ogun tí ẹ̀rù ń ba méje olúṣẹ́gun nìkan lẹ̀rù ọ̀bà ògbórí agamọ gbórí mọ́lẹ̀ bí òòṣà ti bàbá sọ bàbá sọ̀rọ̀ lórí ètò ìṣàkóso ààrẹ Muhammadu Buhari pé ẹdún náà ọdún mẹ́fà tí ààrẹ Muhammadu Buhari ti wà lórí ètò ìṣèjọba kí ni pálá rẹ̀ tó ti rá kí ni nǹkan tí ọ̀fàfà rẹ̀ ti rí fà wálẹ̀ gan-an tá a lè tọ́ka sí ó ní ebe rí ètò ìṣàkóso Muhammadu Buhari tó jẹ́ pé ètò ààbò ńṣe ló tún mẹ́hẹ́ sí ni eku òkè bí eku ẹyẹ òkè bí ẹyẹ ọmọ èèyàn náà sì fọhùn bí ọmọ èèyàn wọ́n ní ọ̀rọ̀ yìí ló máa ń fa hunuhunu hunuhunu láàrin ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè wa Nàìjíríà ni àti ètò ìṣàkóso ààrẹ Muhammadu Buhari kété tí bàbá gbé ọ̀rọ̀ òun kalẹ̀ tán èsì fò bóde látolúlùwà ìlú Àbújá ni o ìgbàjọba àpapọ̀ yóò máa sọ̀rọ̀ láti iléeṣẹ́ ààrẹ wa wọ́n ní ah, ẹ dúró náà o wọ́n ní bọ́mọdé bá ń ṣe bí ọmọdé àgbà sì máa ṣe bí àgbà èé ṣe kí ló súnmọ́ bá débi àwọn ọ̀rọ̀ wọ̀nyí tí wọ́n ń sọ jáde sí gbòòrò ayé lọ́rọ̀ tó sì jẹ́ pé kò rí bẹ́ẹ̀ rárá bí tí ò kó mọ̀ wọ́n ní ẹni tí ó bá sì báni báni lórí jẹ́ kò ní í pè é béèyàn bá ṣe dà nígbà tó ń sọ̀rọ̀ ó ní ẹdún náà ọ̀rọ̀ ètò ààbò orílẹ̀ wa Nàìjíríà tí ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè yìí sọ mímọ̀ pé ń ṣe ni nǹkan ti fọ́pọ̀ mọ́yọ̀ tó dàrú tí ò tiẹ̀ wá lójú túmọ̀ lórílẹ̀‐èdè nàìjíríà tó sì ń fa ẹ̀fọ́rí fún gbogbo àwọn ènìyàn bẹ̀ wọ́n ní èé ṣe ńbo ni bàbá ti gbé rírú nǹkan bẹ́ẹ̀ tí wọ́n ń sọ nígbà wọ́n sì ṣàlàyé wọ́n ní ṣe bí ìgbà táwọn aláṣẹ ilé ẹjọ́ tí wọ́n kéde wípé àwọn bandits jàǹdùkú wípé ẹgbẹ́ agbésùmọ̀mí ni wọ́n kí apá ńlá àwọn kéde rẹ̀ lórílẹ̀‐èdè yìí àwọn sì gbé àwọn ìgbọ̀tún ìlànà àtẹ̀lé kalẹ̀ láti gbógun ti ètò ààbò orílẹ̀‐èdè wa nàìjíríà tó yí ó mẹ́hẹ wọ́n ní bo wọ́n gbó wárí gbogbo àhesọ èyí tí wọ́n sọ yìí wọ́n ní kí olúkálukú wa lọ gbọ́ o kí wọ́n sì lọ́ọ́ mọ̀ ọmọ orílẹ̀‐èdè nàìjíríà ẹ má gbàgbé pé kò sí àyè fún ìsọkúsọ ọ̀rọ̀ kọ́rọ̀ lórílẹ̀‐èdè yìí sí ètò ìṣàkóso tó wà lóde òfin sì dé òfin korò ojú sí ẹnikẹ́ni tó bá sọ̀rọ̀ kọ́rọ̀ tí ò dá nígboro ayé òfin ni ó bá já ọ kì í ṣe ìjọba orílẹ̀-èdè nàìjíríà alákòóso fún ètò ìròyìn àtàṣà ńlẹ̀ yìí Alhaji Lai Muhammed ń lọ sọ̀rọ̀ pabi yabidán ọ̀rọ̀ tó sì ní orílẹ̀-èdè yìí ààrẹ Muhammadu Buhari ó ń ṣe bẹbẹ ó sì ń tẹ̀ síwájú nínú iṣẹ́ ribiribi ẹni tó bá lóhun ò rí ẹni kó wá sàbújá o kó wá béèrè tán lọ́wọ́ àwọn tí ọ̀rọ̀ ń bẹ lọ́wọ́ wọn. tọ́ ọ̀rẹ́ o káàbọ̀ o ṣeun ṣeun. ó yá ẹ tẹ̀lé wa ẹjẹ́ àǹṣó lójú ìwé kẹwàá Vanguard fún tòórọ́ òní. Bọ́lá Ìgè lọ́dẹ́gbẹ́ Afẹ́nifẹ́re sílẹ̀ kì í ṣe Awólọ́wọ̀ bàbá Àkàndé ló pa bìyàbí ọ̀rọ̀ ìròyìn ọ̀rẹ́ o ní ẹ̀kún kẹ́kẹ́ ẹni tó ti fi ìgbà kan jẹ́ alága fìdíhẹ́ gbogbogbò fún ẹgbẹ́ APC All Progressives Congress nílẹ̀ yìí olóyè Bísí Àkàndé ó ti ṣàlàyé ọ̀rọ̀ síta ayé lánàá àná òde yìí Ni wọ́n ṣiṣọ́ lójú eégún ọ̀rọ̀ pé yàtọ̀ sí èyí táwọn èèyàn kan ń gbé kí tí wọ́n rò pé bóyá bàbá Awólọ́wọ̀ ló dá ẹgbẹ́ Afẹ́nifẹ́re sílẹ̀ ní ọdún 1951 rárá o bàbá Awólọ́wọ̀ kọ́ ọdún 1993 ní Bódìjà nílé Ìbàdàn tí í ṣe ilé olóògbé Bọ́lá Ìgè ni wọ́n ti dá ẹgbẹ́ Afẹ́nifẹ́re sílẹ̀ si ó ní bẹ́ẹ̀ bá rántí bẹ́ẹ̀ ò bá gbàgbé bẹ́ẹ̀ ò bá gbàgbé bẹ́ẹ̀ bá rántí pé olóyè Bọ́lá Ìgè ní gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àtijọ́ nínú ètò òṣèlú ẹlẹ́ẹ̀kejì Second Republic tá a ṣe lọ ó ní láti paṣẹ bẹ́ẹ̀ ó yẹ kóhun ó kọ́ ní àkọyé àti àkọyè kí ayé gbogbo kí wọ́n mọ bó ṣe wà sí nínú ìwé òun eléyìí tí wọ́n pè ní my participations ìkópa mi nínú bó ṣe ń lọ àti bó ṣe wá àti bó ṣe lọ nígbà àtẹ̀yìnwá àkàndé lójú abala ìwé okòólérúgba lé mẹ́rin page two twenty four inú ìwé tí à ń sọ yìí lọ́kọ́ síbẹ̀ pé ẹ má jẹ́ àjàn gbogbo ẹ̀ mọ́ra wọn o ká má sì tọwọ́ bọ ìtàn lójú báṣabàṣa ó ní ìtàn nìtàn mọ̀ jẹ́ ìtàn òṣìṣẹ́ yípadà àfi bí èèyàn bá fẹ́ ṣèké ó ní ẹ wò ó nígbà ayé bàbá Awólọ́wọ̀ ìkan kògbò àgbá ilẹ̀ Oòduà ó ní action group òun náà ni wọ́n dá sílẹ̀ gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú sì ni ó ní kódà bàbá tún dá ẹgbẹ́ ọmọ Odùduwà sílẹ̀ ní 1947 gẹ́gẹ́ bí ẹgbẹ́ tí ọmọ rí sí àṣà àti ìdúródédé ìṣe ọmọ Yorùbá Yorùbá Cultural Organization ni òun àti Action Group ní 1951 tí ó padà di ẹgbẹ́ òṣèlú ó ní bàbá tá a mọ̀ sí àdìsá akínlóye ni wọ́n wá padà ń lo afẹ́nifẹ́re gẹ́gẹ́ bí ìnagijẹ fún action group nígbà náà lọ́hùn hmm. afẹ́nifẹ́re bí ìnagijẹ lásán lọ́jẹ́ fún action group o kìí ṣe bóyá fún ẹgbẹ́ àṣà àti ìṣe ọmọlẹ̀ yorùbá àbí ẹgbẹ́ òṣèlú bàbá sọ̀rọ̀ ilẹ̀kùn ó ní òun rántí òun ò gbàgbésẹ̀ òun ò gbàgbé òun rántí pé àwọn bíi mẹ́tàlé ní ogun twenty three làwọn jẹ́ olùdásílẹ̀ foundation members afẹ́nifẹ́re ní ọdún nineteen ninety three ní bódìjà nílé bọ́lá ìgè lọ́dún náà lọ́hùn tí a ń sọ yìí ó ní fún ìdí èyí bí a bá ń sọ̀tàn kí a máa rántí pé àwọn tí wọ́n mọ̀ nípa ìtàn yìí sì ń bẹ lórílẹ̀ alààyè béèyàn ò bá sì bá tàn yọ bá rọ́bà rọ́bà rèé bàbá tàn kílẹ̀ tí ìgbọ́ wíríwíri ń bẹ nínú hmm. ìwé tí wọ́n pè ní my participations ìkópa mi eléyìí tí wọ́n kọ nípa ìgbésí ayé bàbá Bísí Àkàndé ẹ fẹ́ kà mọ̀jẹ́rì yín ẹ lọ gba balance ẹ̀ ojú ìwé kẹwàá ìwé ìròyìn Vanguard fún tòórọ yìí. right. iléeṣẹ́ ọlọ́pàá ìròyìn ayọ̀ rèé ò fún yín o wọ́n ní bí ọlọ́pàá bẹ́ẹ̀ bá fẹ́ ẹ tètè máa lọ ná ilẹ̀ ẹlẹ̀ níbi tí ilẹ̀ gbé wọ́n jù owó ti dé owó jabijabi ti ṣẹ̀rù bòṣì ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ní tọ́ àwọn gbójú wo bí iléeṣẹ́ ọlọ́pàá ṣe ń gbìyànjú kópa tó jọjú níbi ọ̀rọ̀ ètò ààbò ó wáyẹ̀ inú dídùn ní mú orí yá wá ó yẹ kí ìjọba orílẹ̀-èdè nàìjíríà náà dùn wọ́n nú wọ́n ní pẹ̀lú èyí ń ló ṣokùnfà ìpàdé kan èyí tó wáyé láti lè mú ìgbọ̀ tó tẹ̀wọ̀n fún iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè nàìjíríà tí ààrẹ muhammadu buhari fúnra ẹ̀ tó darí ìpàdé náà ọjọ́rú wẹ́ǹsì àná ní ìpàdé wáyé ohun tí wọ́n sì jíròrò lé lórí náà ní pé ẹ wá o iṣẹ́ ńlá ńlọ ọlọ́pàá ń ṣe ẹjẹ́ á mú ìgbọ̀ tó dé owó oṣù wọn wọ́n ní owó oṣù ọlọ́pàá báyìí ìdá ogún ni wọ́n fi mú kó gan mọyin sí kó tún ga sókè ju iye tó wà tẹ́lẹ̀ lọ ẹnìnú ẹ̀ẹ̀kejì wọ́n ní owó tí wọ́n máa fi ń lọ sókè sódò àwọn owó gbàmábìnú kan tí wọ́n pè ní police duty tour allowance wọ́n ní ìyún náà ìdá mẹ́fà ni wọ́n ní kó tún lọ sókè wọ́n ní ààrẹ Muhammadu Buhari ní oṣù kọkànlá ọdún 2018 ni wọ́n ti kọ́ kéde rẹ̀ tẹ́lẹ̀ yìí pé àwọn ó ṣe àlékún mímú àlékún bá owó oṣù àwọn ọlọ́pàá ṣùgbọ́n wọn ò fìdí rẹ̀ múlẹ̀ àmọ́ lọ́wọ́ tá a wà yìí o àwọn ọ̀gbìmọ̀ bọ́ba jíròrò Federal Executive Council ń gbà wọ́n jókòó lọ́jọ́rú Wednesday àná wọ́n ní ó ṣe pàtàkì ká ṣe àmúṣe lórí rẹ̀ ní kíámọ́sá alákòóso fún ọ̀rọ̀ ìgbáyégbádùn àwọn ọlọ́pàá Maigari Dinyadi náà ló kọ́ á fi ọ̀rọ̀ ọ̀hún ṣọwọ́ sí àwọn oníròyìn lẹ́yìn ìgbà tí wọ́n parí ìpàdé pé tọ̀ ọ̀kan náà tún rèé lára rẹ̀ àwọn èèyàn tí mọ̀lẹ́bí wọn bá ìṣẹ̀lẹ̀ EndSARS protest rìn ń jó níyìn tó sì jẹ́ pé òṣìṣẹ́ ọlọ́pàá àwọn òyìn náà àgbọ́dọ̀ gbàgbé wọn wọ́n ní gbogbo àwọn ọlọ́pàá tó ti ṣiṣẹ́ ṣubú lẹ́nu wọ́n pé wọ́n ń jà fún ilẹ̀ bàbá wọn wọ́n gbọ́dọ̀ mú ìgbà ọ̀tún dé bá ayé gbogbo wọn àwọn ìgbà ọ̀tún gbogbo wọn yìí ni wọ́n ti pìyàmọ rẹ̀ sílẹ̀ ní ẹsẹẹsẹ tí wọ́n sì ní owó tí wọ́n ná láti fi mú ayé wọn dùn àti ìdílé ilé àtọ̀nà tí wọ́n fi ó ń lọ bíi bílíọ̀nù mẹ́tàlá ó lé ìgbọ́njẹ̀ kan owó náírà thirteen point one billion naira ńlọ tí wọ́n ti pe àmọ́ sílẹ̀ fún wọn iléeṣẹ́ ọlọ́pàá ẹ kú oríire o. ó yẹ ẹjẹ́ a lọ sí apá òkè ọya nàìjíríà nǹkan ò fararọ́ ń bẹ̀ bá a ṣe ń sọ̀rọ̀ yìí o kódà àwọn èèyàn ti ń fẹ̀hónú hàn wọ́n ní apá òkè ọya kọba òlé nípò tó wà báyìí ojú ìwé kejì ìwé ìròyìn punch fún tòní wọ́n ní wọ́n mọ̀ ti kọ ìwé ẹ̀sùn tó kan eléyìí tí wọ́n fi ń fẹ́ kí ìkéde ìjọba pàjáwìrì kó bẹ̀rẹ̀ sí ní wáyé hmm. ní Sokoto Zamfara Katsina àtàwọn ìpínlẹ̀ míì ní apá òkè ọya orílẹ̀-èdè Nàìjíríà pàápàá ní ìwọ̀ oòrùn òkè ọya North West kódà wọ́n ní ìbuwọ́lù kan signatures eléyìí tí àwọn èèyàn kan ń fi sí orí ìwé láti fẹ́ fi jẹ́ kí ayé ó mọ báwọn ṣe fara mọ́ ìgbésẹ̀ yìí sí wọ́n ní ó ti tó àwọn èèyàn bíi ẹgbẹ̀rún méjìdínní ọgbọ̀n twenty eight thousand signatures òun náà ni wọ́n ti kójọ àsàtẹ̀ àbàtẹ̀ àná tí ṣe ọjọ́rú Wednesday láti béèrè fún kíkéde ìjọba pàjáwìrì láwọn ìpínlẹ̀ tá a dá kọ lápá òkè ọ̀yà wọn ni láti igun ẹgbẹ́ kan òun náà ni kíní ìpè ti kọ́kọ́ jáde eléyìí tí wọ́n ń ké tantan sí ti ààrẹ Muhammadu Buhari pé kó dákun tètè gbé ìgbésẹ̀ pàápàá lórí ọ̀rọ̀ ìgbésí ayé àti ìṣẹ̀mí àwọn èèyàn tí ń bẹ láríwá Nàìjíríà kí ààrẹ Buhari ó dáàbò bo àwọn èèyàn kí wọ́n má fẹ̀mí ṣòfò tán kódà lábẹ́ àkòrí ìfẹ̀hónú ọ̀hún tí wọ́n pè ní apá òkè ọya ọ̀fararọ North is bleeding òun náà ni wọ́n ti ń ké tantan wọ́n ní ọ̀pọ̀ àwọn èèyàn ti túyáyá túyàyà síta àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà àwọn náà ni wọ́n sì ti bẹ̀rẹ̀ sí ní béèrè fún ìgbésẹ̀ kánmọ́nkíá látọ̀dọ̀ ìjọba Muhammadu Buhari àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà bíi Amnesty International àwọn ẹgbẹ́ láti apá àárín gbùngbùn Nàìjíríà Middle Belt Forum àtàwọn ẹgbẹ́ ajàfẹ́tọ̀ọ́ lóníranran nínú ìta àti rí ọmọ yẹlé ṣòwò rẹ̀ náà ni wọ́n ti bẹnu àtẹ́lu ìjọba àpapọ̀ pẹ̀lú bí àjọ ọlọ́pàá no Department of State Services nílẹ̀ yìí àtàwọn ọlọ́pàá Nàìjíríà bí wọ́n ṣe ń tú àwọn èèyàn tí ń fẹ̀hónú hàn tí wọ́n tú wọn ká ní Kano àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ ajàfẹ́tọ̀ ni èyí ọ̀dá o ṣé kọ́ mọ́ já àyàn jẹ́ kéèyàn ní yún ni àwọn èèyàn ní ayé àwọn tí ń sa malamala ààbò sí lórí ẹ̀mí àti dúkìá àwọn mọ́ àwọn ò mọ ibi táwọn ọ̀sà lọ nínú orílẹ̀ bàbá àwọn wọ́n sì ń fẹ̀hónú hàn ẹ wà ń lé wọn ní ìlékùlé ọ̀kanú àwọn oníròyìn tí wọ́n gbámú níbi ìfẹ̀hónúhàn ọ̀hún Bùsáyọ̀ Táyọ̀ tí wọ́n padà fi sílẹ̀ lẹ́yìn ọ̀rẹ́yìn ló sọ pé àwọn ọlọ́pàá wá bá àwọn ń bi àwọn tí ń kóròyìn jọ ń bi ìfẹ̀hónúhàn tí wọ́n ń bi òun pé àwọn wo ní ìfẹ̀hónúhàn hmm. èmi ń sọ fún wọn pé oníròyìn lèmi ẹ jẹ́ àjọ máa mójútó ẹ̀yin náà ẹ ó ṣe bóun là ń wò yìí ó ní èmi wá ṣiṣẹ́ ni o bọ́lọ́pàá bí wọ́n ṣe mú wọn àtàwọn márùn-ún míì táwọn jẹ́ lẹ́hónú tí wọ́n kó wọn ó di ọkọ̀ jù à ó ní wọ́n bẹ̀rẹ̀ sí ní wo gbogbo ẹ̀rọ akáwòrán sílẹ̀ kámẹ́rà òun láti rí tóun ti ká sílẹ̀ wọ́n wá òun ó di gúdú police station níbi tí wọ́n ti fẹ́ fọ̀rọ̀ òun ṣe gúdúgúdú ní gúdú police station wọ́n bi òun níbèrè àtẹ̀tòun mọ̀ àtẹ̀tòun ọ̀mọ̀ ọlọ́mọmọ̀ jẹ́ yìí kò ṣiṣẹ́ àgọ́ báyìí o hmm. èyí àtàwọn nǹkan míì ni wọ́n kọ sínú ìròyìn tèmi ń kà yìí o ha ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rín nǹkan ọ̀fararọ lápá òkè ọya nàìjíríà ìfẹ̀hónúhàn pẹ̀lákòrí north is bleeding òun ni ó gbàgbóró kan mbẹ ẹgbà balance lójú ìwé kejì punch. ọ̀dà béèyàn bá ṣe eré kákí kó ṣe ohun èèyàn ṣèyàn àní kó ṣèyàn wá gan òsì ní figbá kan bọ̀ kan nú. iléeṣẹ́ ọlọ́pàá bí wọ́n ṣe mú ìgbé ayé ọ̀tún tẹ̀wọ̀n bọ̀ fún wọn wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ ọlọ́pàá kan màrè tí wọ́n rí i pé ó ń ṣìwà hù wọ́n ní ńgbà wọn ò rí ó ti mutí dínrín tí aláyé ti yó askari ti yó wọ́n ní lójú wa ń wò lọ́tọ̀ lọ́tọ̀ àmọ́ wọ́n ti gbé oníkádúgbé lẹ́kùnlẹ̀ kóòtù òjèrè yìí náà ni ẹ ṣáàjà forúkọ bo ìpínlẹ̀ Ọ̀ṣun láṣìírí. ọdún tó ń bọ̀ owó ìrànwọ́ orí epo ẹ má yọ o bẹ́ẹ̀ bá ẹ yọ ewu àjàgà ńlá lẹ gbé bọ̀rùn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà tó jẹ́ pé lásìkò tá a wà yìí one oh oh oh oh one O oh oh tàbí gbẹrẹfu ni kálukú wọn ń jẹ lójúmọ́ tẹ́ ẹ tún wá yọ owó ìrànwọ́ kúrò lórí owó epo tẹ́ ẹ tún wá fẹ́ sọ owó orí dàdí pèlè ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ẹ pa òdà kẹta wo àwọn tó wá láti gbùngbùn orílẹ̀-èdè yìí middle belt united assembly àwọn ni wọ́n máa fi kéde náà síta pé tọ̀ ilé aṣòfin ẹ̀yin tẹ́ ẹ̀ ń lọ ṣojú wa lókè àtàwọn tọ́rọ̀ gbogbo kàn ẹ̀ ṣùgbọ́n orílẹ̀-èdè yìí ẹ̀tẹ́ àwo lẹ̀rín ọ̀gbẹ̀rì ẹ má jẹ́ kójú ó ti orílẹ̀-èdè nàìjíríà o àwọn èèyàn lásìkò tá a wà ìwọ̀n ò tí ì bọ́ kó onú ràdàràdà kófí ebi ọ̀pàgbàfọ́ mẹ́kẹ́ ń bẹ níbẹ̀ tí wọn ò tí ì rojú tú ẹ̀ ẹ̀ tí wọ́n fẹ́ yọ owó ìrànwọ́ kúrò lórí owó epo ẹ̀ tí wọ́n á lọ dì í pẹ̀lú ọ̀rọ̀ ti owó orí ewu ń bẹ lóko lóńgẹ o lóńgẹ gan sì rèé bàbá ewu ni. ajá àbálẹ̀ ìròyìn lẹ́ ń gbọ́ o níkànnì tó ń kilẹ̀ falafala lẹ ti ń gbọ́ Fresh FM gangan rèé Fresh FM àgbà ọ̀gá ọ̀gá àgbà nínú àwọn rédíò tó kù à ń padà bọ̀ bá a bá padà dé gbégbé bàbá bá a bá fi padà dé èsì o chai kọ́ntúlù á kọ́ntúlù ni o kọ́ntúlù yà. ajá balẹ̀ ajá balẹ̀ aláṣepé aláṣepé aláṣepé. aláṣepé jẹ́ fún mi sá. ìpàdé àdúrà alágbára lè ti wọlé fún ìgbà tó kẹ́yìn lọ́dún twenty twenty one. aláṣepé ọjọ́ mẹ́ta ní ọ̀sẹ̀ kan fún ọ̀sẹ̀ mẹ́ta ní oṣù mẹ́ta mẹ́ta ló máa ń wáyé. aláṣepé ìpàdé yóò gbéra sọ ní monday ọjọ́ kẹfà sí wednesday ọjọ́ kẹjọ ní oṣù kejìlá fún ọ̀sẹ̀ àkọ́kọ́ monday ọjọ́ kẹtàlá sí wednesday ọjọ́ kàndógún fún ọ̀sẹ̀ kejì tí ìṣòro yóò wáyé friday ọjọ́ kẹtàdínlógún bẹ̀rẹ̀ láti agbọ́kànlá àbọ̀ alẹ́ dilẹ̀ mọ́ kedere monday ogúnjọ́ sí wednesday ọjọ́ kejìlélógún ní ọ̀sẹ̀ àṣekágbá aago mẹ́sàn-án àárọ̀ nípàdé yóò máa bẹ̀rẹ̀ lójoojúmọ́ gbogbo ọjọ́ tuesday nípàdé àwọn tó wojú olúwa fún ọmọ ay ayọ̀ ní aago méje àbọ̀ aláṣepẹ́ àkórí aláṣepẹ́ di december yìí ni kànga ìbùkún tí kò ní òdiwọ̀n the well of immeasurable blessing so ti rí i pé ìrètí sì wà fún ọ ní ọdún yìí akọrin ìjọ wa àti ọ̀pọ̀ àwọn akọrin ẹ̀mí yóò máa ṣiṣẹ́ ìránṣẹ́ láti inú orin àti ìyẹn nígbà tí olúwa yóò máa lo bàbá wòlíì aa olúwa fẹ́mi ọba bàbá aláṣepẹ́ reverend adedeji king pastor eo aluko pastor eso akisanya láti inú ọ̀rọ̀ àti àdúrà pastor ṣẹ́gun alọ́yàn pastor kọ́lábàdà pastor john adégbòtolúwa ní olùgbàlejò nígbà tí bàbá wòlíì amos akíndélé olúwa fẹ́mi ọmọ bàbá aláṣepẹ́ jẹ́ olùgbàlejò àgbà ìsútí aláṣepẹ́ sọ̀kalẹ̀ yìí tètè wá bu tiẹ̀ níbẹ̀. ó kọjá pípẹ́ show power for your side. It can knock you down. Amatem, Amatem slot gel. Me I can tell you no say. Malaria medicine we no get bad taste. No bitter taste for mouth. And it dey easy to swallow. Chai. I, I, I, I can game changer. Amatem, Amatem slot gel. gel na to treat malaria. tí bàbá fẹ́ ṣe bó ṣe tó kò fẹ́ gbé ẹ̀ṣọ́ tẹ̀ o. amazing soft gel àpò ẹ̀ṣọ́ amatem soft gel wà fún ìtọ́jú àrùn ibà tí ara rẹ kò bá yá lẹ́yìn ọjọ́ mẹ́ta lọ rí dókítà rẹ prọfẹ̀tà adéyẹmọ residence wonderland ní sọ́gunró ọlọ́run àrà ó wà ń o. net of wonders ní christ redemption wonderland lẹ́gbẹ̀ẹ́ lẹ́pàgọ́ dípà sọ́gunró ń tòṣì akínyẹlé mọ́níyà ń bàdàn ẹ̀yọ kan tó kù lọ́dún yìí ní friday ọ̀sẹ̀ yìí o seventeen december twenty twenty one pẹ̀lú àkòrí olúwa o jẹ́ka náà mi ò ṣe ọ́ láti fà mí dìde ẹ̀yin wo lògo yín ti yarọ ẹ̀yin wo ni iṣẹ́ yín ti fẹ̀yìn náà lẹ̀ gbà. ànọ́fà ó dìde wednesday twenty second wọ friday twenty fourth december twenty twenty one àkàṣe ìṣòro alátẹ̀wọ́ yáyà fáwọn ọ̀dọ́ pẹ̀lú àkòrí olúwa fàmísókè kémi náà rógolo láyé ìṣòro àpapọ̀ àgbà wápí mi yà yóò bẹ̀rẹ̀ o ní wẹ̀dẹ̀ twenty nine december títí wọ friday thirty first december àgbàrí kọjá wọnú ọdún tuntun pẹ̀lú àkòrí olùwàjẹ́ kí ọkọ̀ tí wọ́n wọ̀ yàtọ̀ ọkọ̀ ṣeré lọ́dún twenty twenty two pastor tí o fawọlé wà mbẹ́ pastor daniel ọ̀dẹ́rìndé pastor efo adéòkè pastor Segun ọ̀nẹ́tọ́yìnbó pastor ọlátúndé jacob pastor olúwọlé benedict apostle of wonder prophet samson ọlásùnbà adéyẹmọ lọ́lùbálẹ́jọ láti ọjọ́ ẹ̀wọ̀kọ̀ àkíyẹlé ẹ̀sùn kalẹ̀ ní sọ́gunró ẹ̀ ó ti rí pátákó àjúwe wonderland níbẹ̀ tẹlifon zero seven zero three seven four three three eight nine eight ọlọ́run ẹ̀mí ẹ̀mí àwọn wòlíì yóò kó nǹkan rẹ̀ dà sí ọlápò bọ́dún ìṣẹ́kọjá lọ Jésù lolúwa lolúwa lolúwa. sí gbádùn lè rántí olódodo late madam victoria ọlákìíta àjànàkú jp màmá rere nígbà ayé rẹ̀ olólùfẹ́ gbogbo èèyàn olùfọkànsìn tòótọ́ tó tún jẹ́ aya rere abiyamọ rere nígbà tó wà láyé ẹni tó fi dànílẹ̀ lẹ́sẹ̀ jésù lọ́jọ́ saturday twenty first august ọdún twenty twenty one yìí àti wá pe àmà àṣálẹ̀ yìí praise night láti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àti ẹ̀yẹ kẹyìn fún màmá wa tó dolóògbé lálẹ́ thursday sixteenth december ọdún yìí ní all of grace jọjọ center liberty road ìbàdàn lára àwọn olórí ẹ̀mí tó máa wà níbẹ̀ ní tọ́pẹ́ àlàbí láre tẹríba tó ríṣe esther ìgbẹ́kẹ̀lé bùnmi Ọlá Òbíjí ojú mi Ṣẹ́gun Ajídára tó fi mọ́ Rema Chapel International Church Olúyọ̀lé choir àtàwọn olórin ẹ̀mí bíi ẹni ìtàn Olúṣẹ́gun Bámidélé EOB àti Ayọ̀ Ajẹ́wọlé wòlé àgbà ní MC aago mẹ́rin ìrọ̀lẹ́ la ti máa bẹ̀rẹ̀ late Madam Victoria Ọlákìíta Àjànàkú JP túbọ̀ máa sùn láyà olùgbàlà níbi tí ìpèyà ò ní sí mọ́ ó dàárọ̀ olùkéde ọ̀nàrẹ̀bù Rótìmí Àjànàkú ọmọ Christmas bonanza. Kérésìmesì ọdún dé sọ̀rọ̀ nípa latest furniture tó múnú lé dàbí àfin ọba top furniture bàbá ni wọ́n ń pè ní fada ọdọọdún ni temitop máa ń ṣe promo láti àsìkò yìí lọ ten percent discount ó wà lórí ọjà tẹ bá rà nílé iṣẹ́ wọn ẹ̀bùn jíjẹ tó wà fún yín lórí ọjà tẹ bá rà bó ti wù kó kéré tó ẹ máa gba tíkẹ́ẹ̀tì yín tẹ bá ti rajà tán ní temitop àwọn àwòdámiẹnu furniture tilẹ̀ yìí àti tòkè office tables and chairs dining set tv cabinet wine cabinet glass center table àwọn chairs tilẹ̀ yìí àti tòkè kitchen cabinet wardrobe bẹ́ẹ̀dì àsọ̀bọ̀kọ báyà dọ̀wẹ́kẹ̀ bùsùn àtòrà orthopedic mattress tó pọ̀ rẹpẹtẹ nílé iṣẹ́ wọn sẹ́yìn náà wá rí i pé egungun bí èyí sọ̀kan lágbárí tẹ́mítọ́ furniture wà ní ẹgbẹ́ tó ń hospital ìwó road ìbàdàn telephone zero eight zero thirty four seventy three zero five zero six tàbí zero eight zero twenty three twenty three seventy seven thirty one tẹ́mítọ́ furniture lónìí bye bye to tuyẹ̀yẹ́ furniture. ọ̀rẹ́ It is time to get together once more. more. Up school, up united. United Christian Secondary School Alumni Association Omiadio Ibadan announces this year's reunion day. Bẹ́ẹ̀ni, àkókò mìíràn tún ti dé fún àpéjọpọ̀ gbogbo àwọn akẹ́kọ̀ọ́ jáde ti iléèwé United Christian Secondary School Omiadio Ibadan níbi tí gbogbo àwọn tí a iléèwé United Christian Secondary School kọjá ti máa ń ṣe ìkórajọpọ̀ tí a tún máa ń jíròrò lórí ìtẹ̀síwájú ara wa pẹ̀lú ti iléèwé wa. This year's reunion will hold this Saturday, 18th December at the School Hall, United Christian Secondary School, Omiadio, Ibadan, starting from 10 a.m. Gbogbo akẹ́kọ̀ọ́ jáde iléèwé United Christian Secondary School ní àpéjọpọ̀ Up School, Up United. Announcer, the Planning Committee, United Christian Secondary School, Alumni Association, Omiadio, Ibadan. It's time to come together. Thank you ìyípadà ńlá a great change ọlọ́run alágbára ń pe gbogbo ènìyàn síbi ìsọjí ìparí ọdún ọlọ́jọ́ mẹ́ta three day end of the year revival pẹ̀lú àkòrí ìyípadà ńlá nínú ìjọ methodist tó wà ní bódìjà bẹ̀rẹ̀ lọ́jọ́ wednesday ọjọ́ kẹẹ̀ẹ́dógún sí ọjọ́ friday ọjọ́ kẹtàdínlógún oṣù kejìlá ọdún yìí wednesday fifteenth to friday seventeenth december twenty twenty one láago márùn-ún ìrọ̀lẹ́ lójoojúmọ́ níbi tí ọlọ́run ti máa lo ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run àtolórí ẹ̀mí gbé gbogbo ogun ni yóò di ṣíṣẹ́ wọlẹ̀ bó o bá fi gbàgbọ́ wọ ìjọ elétò tó wà ní bódìjà lẹ́gbẹ̀ẹ́ ilé epo ojú ọ̀nà tó wá láti ui lọ sí secretariat nínú ìsọjí ọlọ́jọ́ mẹ́ta yìí ministry very reverend sanya adepoju and other anointed men of god olùgbàlejò ní very reverend ebenezer Oluwatoba for prayer and counseling call oh eight oh three four oh oh four eight eight three ìyípadà ńlá gbogbo ogun tó o bá gbé débẹ̀ ni yóò di ṣíṣẹ́ jésù retí rẹ. iléeṣẹ́ top success àṣeyọrí tó ń fọhùn lókè láàrin àwọn tó ń tojúlówó ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àtòhun èlò létí ń lò náà nílẹ̀ yìí pẹ̀lú àjọṣepọ̀ Infinix ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fẹ́ràn láti máa lò náà ní kẹ́ túyáyá túyáyà jáde kẹ́ wá pàdé Fẹ́mi Adébáyọ̀ Sàlámì lọ́jọ́ Friday yìí lólú iléeṣẹ́ Top Success tó ń bẹ ní woro dùnbàdàn Fẹ́mi Adébáyọ̀ máa tajà fún yín yóò sì máa bá yín ya fọ́tò papọ̀ gbogbo èyíkéyìí Infinix tẹ́ bá sì ti rà lẹ́mọ̀ gbàdá mẹ́wàá lẹ́sẹ̀kẹsẹ̀ tó bá sì ti ń ra àwọn àṣàyàn fóònù Infinix yìí bí Infinix Note eleven Hot eleven àti zero x series tó ti lẹ́tọ̀ọ́ láti jàkójọ gbogbo ẹ̀bùn yìí wọ́n á ń pa báàgì ìrẹsì ńlá àtàwọn ẹ̀bùn kabiti kẹ̀kẹ́ rí màmí. n tó nílò ní kó jáde wá ní friday ọ̀sẹ̀ yìí sílé iṣẹ́ top sources tó gbẹlẹ́gbẹ́ mr biggs ìwòrò ìbàdàn láti wá pàdé fẹ́mi adébáyọ̀ salami ṣé o mọ̀ báyìí ń dọ̀wẹ́ kẹ́ẹ̀tajà fún yín báyìí ya fọ́tò papọ̀ beautiful friday ní friday ọ̀sẹ̀ yìí ọjọ́ kẹtàdínlógún success.ng. ìpàdé àdúrà ẹlẹ́ẹ̀kan lọ́dún ni period of testimony and destiny renewal àkókò ẹ̀rí àti májẹ̀mú àtúnyàn orí òkè àánú ẹ̀ríwẹ̀ èkìtì ògo tó tayọ làkórí tọdún yìí. ayẹlọ sọ kò lè ní lárí ọlọ́run kò sọ bẹ́ẹ̀. fifteen sixteen and seventeen december yìí ọlọ́run orí òkè àánú yóò máa fi iṣẹ́ marathon league òwúrọ̀ ọ̀sán àti àṣálẹ̀ pastor amos ọláòjó jp bàbá orí òkè pastor peter ilẹ̀sánmi jp bàbá orí òkè prophet musa samuel bàbá orí òkè prophet esikaya ọládèjì csc general evangelist worldwide pastor eso ọládélé csc president worldwide máa wà níkàlẹ̀ àjàjàjàjàjàjàjà tọdún ẹ̀yìn máa yọrùkú lálàjọ elijah ọlọ́run kò sọ bẹ́ẹ̀ olúbùnmi òní máa kọrin ní csc one mountain of mercy orí òkè àánú ẹ̀rí èkìtì ní fifteen sixteen seventeen december that is to say wednesday thursday and friday friday mọ́júmọ́ saturday ní pabambari àdúrà ẹni bálayà kọ́ wá wọ̀ ọ́ níbi tàdúrà yóò ti máa sán bí aláṣọ kalẹ̀ bí ọ̀wọ̀ rẹ̀ òjò ọ̀dà àlùgbẹ̀ fifteen sixteen seventeen december na láìláláì ò jẹ́ tí ìmọ̀ nàdúrù tó pọ̀ rẹ́kẹrẹ́kẹ́ revolution plus property lóní kòkò kẹ̀ pẹ̀lú revolution plus kpk christmas promo. tó bá fẹ́ ra lẹ̀. ó oh, yes. ààyè lè láti dorílẹ̀ dorílẹ̀ fúnra ara yín o. bẹ̀rẹ̀ láti ọjọ́ ajé ọjọ́ kàrúndínlógún oṣù kọkànlá november fifteen twenty twenty one ọjọ́ kàrúndínlógún oṣù kìnnàdún twenty twenty two january fifteen twenty twenty two. bẹ́ẹ̀ bá ti ra lẹ̀ revolution plus property lẹ́kọ̀ọ́ abẹ́òkúta simawa ìbàdàn àbújá àti port harcourt. tẹ́ ẹ sì san fifty thousand naira sí five million naira ẹ̀bùn ti wà á lẹ̀ fún yóò bíi àpò rẹsì òróró èlò sẹbẹ̀ adìẹ ewúrẹ́ àgbò ẹ̀bùn kérésì christmas hamper àti àyà àtijọ́jú sí ayé ìparí ọdún revolution plus property kó o pọ̀ kẹ́ ẹ wò ẹ tún lè san owó yín fún oṣù méjìlá ọdún kan ló ń jẹ́ bẹ́ẹ̀ àrùn yóò kájọ ẹ pé oh eight oh five three four two four four eight five oh eight oh five three four two four four eight six oh eight oh five three four two four four eight nine revolution plus property ilé ẹ̀rọ̀rùn lọ́wọ́ ò dákọ̀mu bàbá lọ́lọ́ ò lọ́nà ìrẹ́ o ọlọ́run apọ́sù joseph ayọ̀délé babalọ́lá ọmọ àlà ilé ògbó kọjá ní ìpínlẹ̀ ọ̀ṣun níbi ìsọjí alágbára ọlọ́jọ́ mẹ́ta tí ọlọ́run pàṣẹ ìpè kó wáyé o ti testimony dẹ̀ máa pọ̀ pẹ̀lú àkúrí ẹ̀ ìfarahàn tí ò látàkó undeniable manifestation at four sixteen àtijọ́ line three bẹ̀rẹ̀ láti monday twenty sí wednesday twenty two oṣù kejìlá december ọdún twenty twenty one tàwa yìí christ apostolic church city of praise district headquarters tó wà ní kìlómítà three kò tààrọ̀ ilé ògbó ní ìpínlẹ̀ ọ̀ṣun lọ́lọ́run ti pàṣẹ ìpè kó wáyé o láago mẹ́rin ìrọ̀lẹ́ lójoojúmọ́ ni o. testimony máa pọ̀. èyí ni májẹ̀mú ọlọ́run fún gbogbo ẹni tá a bá jọ wà ń bẹ̀ láti gbàdúrà gbàgbọ́. lábẹ́ ìfàmìrọ̀rọ̀ yìí àwọn ìrẹsì ọlọ́run aláyè àti àwọn olórí ẹ̀mí olókìkí ti ọlọ́run àlọ́. prophetess kayo olúbọyé ọládẹ́jì general evangelist cs worldwide gẹ́gẹ́ ni òde sọ́jí pastor s.o. ọládélé àrí àgbàfojú apostolic kristi lágbàáyé. máa bọ̀ kájọ gbàdúrà. wọ́n kọrin ògo wọnú ọdún twenty twenty two lórúkọ jésù. elder doctor akíade ògúnbíyì ló kéde dídùn dídùn ní ìrántí olódodo ìbáṣepá ìkúláyé ará má fi kú yẹn nìkan kan o màmá gbogbo wa là ń lọ o ohun tá a bá ṣe sílẹ̀ ńlá ròyìn bá a bá lọ tó. òní ọjọ́ kẹrìndínlógún oṣù kejìlá lọ́pọ́dún karùn-ún tí màmá wa abiyamọ tòótọ́ madam dorcas ti lọ lámúra kiyọ̀ adẹ́rí tí gbogbo èèyàn mọ̀ sí ìyá oníkùndí lọ́jà àdùgbẹ̀ńlẹ̀ ìbàdàn ìpínlẹ̀ ọ̀yọ́ kó tó di pé wọ́n fàyè òṣìṣẹ́ yìí sílẹ̀ arúgbẹ́gbẹ́yìn tẹ́ fi sílẹ̀ ò bàjẹ́ màmá dorcas ọmọ murakiyọ̀ àyà adẹ́rí ẹ máa sùn lọ láyà jésù kristi olùgbàlà títí dọjọ́ àjíǹde típéyà ò ní símọ́ o àwọn ọmọ àtọmọ ọmọ rẹ ló ń ṣẹlẹ́dẹ̀ lẹ́yìn rẹ o ìyá oníkùndí mother till we meet to part no more vacuum you left behind cannot be replaced. love you mọ̀mí olùkéde ọmọọba olúṣọlá àtúlórí adébínpé adéníran àdánrí fún gbogbo ẹbí. bàtàmọ́ mímọ wọlé bàtàmọ́ mímọ wọlé olúwa ṣe mí lọ́kàn nínú wọn bàtàwọn mímọ wọlé meeting Christ Evangelical Church dé. nínú sọjí àgbà yanu ọlọ́jọ́ méje bẹ̀rẹ̀ lọ́jọ́ Monday ọjọ́ kẹtàlá títí dọjọ́ Sunday ọjọ́ kọkàndínlógún oṣù kejìlá ọdún pẹ̀lú àkòrí ọlọ́run àwọn bàbá wa dì lọ́dọ̀ fàdà. lọ́tọ̀jọ́ Monday ni ogun àti máa ṣe ti ìdè ajá ìtúsílẹ̀ lọ́wọ́ àwọn ogun ayé. bó bá wá dọjọ́ Friday làṣàlẹ̀ agbára máa wáyé nínú ilé ìjọsìn wa ìwọ náà gbọ́dọ̀ wà ń bẹ́ẹ̀ bọ̀ ní nọ́mbà thirty five off Tọ́rin road àti Kòrìjẹ̀bú gbó ìpínlẹ̀ Ògùn. ọjọ́ sátidé ọjọ́ kejìdínlógún la kàn sí àdúrà fún gbogbo ẹni tó wojú ọlọ́fọ́ ọlẹ́ ayọ̀ aṣọ nínú àgẹ̀ àwọn tó ti bí òní yàn kú lórúkọ jésù. àkànṣe ìsìndúpẹ́ láfi káàdì ẹ̀ lọ́jọ́ sọ́ndé ọjọ́ kọkàndínlógún. pẹ̀lú àṣẹ ìpè ìfàmì òróró yan olùdásílẹ̀ reverend mrs dorcas popola. fún ẹbí àdúrà àwọn ìtọ́ni ẹ pè zero eight zero seven five one two nine eight seven four. pẹ̀lú ìgbàgbọ́ o máa daṣẹ́gun lórúkọ jésù ṣe. ojoojúmọ́ la dé ń pọ́n baálé promo ọ̀dọ́ọdún nífi wọ́n máa ń ṣe nìyẹn di àṣìwájú Christmas stroke New Year promo tọdún yìí ó tún ti bẹ̀rẹ̀ ó ti di chief tenant nílé onílé nígbà tí iṣẹ́ ìgúnpọ̀ ní kọ́lé. bó o bá lè jàǹfààní promo yìí o soríire nìyẹn. wọ́n máa ń ṣeré bíi Banana Island lẹ́kọ̀ọ́ ti ayégun ọ̀lẹ́yọ̀ four hundred and eighty thousand naira. péré wọ́n máa ń sọ́lá ṣeré láyégun olómi àti diamond ṣeré three hundred and fifty thousand. wọ́n máa ń sọ́n jẹ́ two point three million kódà ilẹ̀ wọn l'Àbújá àti Ìlọrin ó promo náà bẹ́ẹ̀ bá ti wá rà lára àwọn ilẹ̀ wọ̀nyí ilẹ̀ ẹ máa fi àwọn ẹ̀bùn bíi plasma tv deep freezer àpò rẹsì òróró àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sì fàjẹ́. ọ̀rẹ́ wa ẹ̀mí rẹ̀ ń ṣe kàmìkàmìkàmì ọjà dúró ní wọ́máì sírì kó o má bàa bọ́ sọ́wọ́. ẹ yọjú sí wọ́máì building nídojúkọ olówó ti fowó sàánú complex ìgbó road nílùú ìbàdàn zero eight one forty one thirty three twenty six eighty five tàbí zero eight one sixty six zero seven thirty four fifteen. ajá balẹ̀ ajá balẹ̀ bí ìbá sọpẹ́lọpẹ́ ààrẹ Muhammadu Buhari àwọn onígbàgbọ́sọ alákatakítí kan ìbá ti sọ Nàìjíríà di orílẹ̀-èdè Islam nìkan Lai Muhammed lọ́la mọ́lẹ̀ ẹ káàbọ̀ padà lẹ́yìn tí a ti tajà a tún padà tajà o àmọ́ ẹ jẹ́ a máa bá ròyìn ṣóná torí yín ni o lójú ìwé karùn-ún ìwé ìròyìn Vanguard fún ti òórọ̀ òní ni wọ́n kọ sí. Si níbi tí ẹni tí í ṣe mínísítà fún ètò ìròyìn àṣà àti ṣe Alhaji Lai Muhammed tó ti la ọ̀rọ̀ mọ́lẹ̀ pé bí ìbá ṣe àwọn ìgbésẹ̀ pápápá àtàwọn ìgbésẹ̀ tó yí bóbó kan tí ààrẹ Muhammadu Buhari orílẹ̀-èdè yìí sáré gbé láti máa kojú àwọn agbésùnmọ̀mí àtàwọn alákatakítí ẹlẹ́sìn tí wọ́n fẹ́ sọ Nàìjíríà the once upon a time ó ní bí ìbá ṣe ààrẹ Buhari ní tàwọn ìkọlà àbámọ̀ wí ó wá gbà ó ní lóòótọ́ gbogbo nǹkan ò sanmọ́ngá lẹ́ka ààbò nàìjíríà torí pé ibi tá a ti ráwọn ẹ̀hànà kan ti ń dà lóru bandits bẹ́ẹ̀ lára àwọn ajínigbé pamọ́ béèrè fowó àwọn kidnappers bẹ́ẹ̀ náà la ní ìpèníjà ètò ààbò lọ́lọ́kan ọ̀jọ̀ kan àwọn ìwà ipá àti àwọn ìwà ọ̀daràn míì tá a lè mọ̀ kà tán ó ní pẹ̀lú gbogbo eléyìí tóun ń sọ yìí síbẹ̀síbẹ̀ náà ààrẹ Muhammadu Buhari sì ṣe bí akọni lójú ìjà adúpẹ́ pa àríru ẹni bẹ́ẹ̀ ó ní ọ̀pọ̀ àwọn agbésùmọ̀mí àwọn ikọ̀ tí númọ̀húrú mọ̀húrú àti sọ nàìjíríà dolójú òpó ẹ̀sìn kan àwọn náà ni wọn ò bá ti ba nǹkan jẹ́ kọjá ààlà bí ìbá ṣe ọpẹ́lọpẹ́ agbára àti okun láti dìjọba mú gírígírí tí olódùmarè fún ààrẹ muhammadu buhari ó sọ̀rọ̀ ilẹ̀kùn ó ní ẹ máa wo ẹ lọ yẹ̀ ẹ́ wò láti bẹ̀rẹ̀ ìtàn nàìjíríà kò sí ìjọba kankan tàbí ààrẹ kankan tó ti dojúkọ ètò ààbò tó sì mú ètò ààbò gbópọn tó báyìí lórí nàìjíríà bí ìbá ṣe ààrẹ muhammadu buhari ìròyìn yẹn pọ̀ abẹ́ hmm. ẹ̀gbọ́ alọ́pọ̀sẹ̀ èmi yà á díẹ̀ ńbẹ̀ torí yín ni o. all right lójú ewé kẹrìnléní ogún àti ìkẹẹ̀ẹ́dọ́gbọ̀n ìwé ìròyìn ti nigerian tribune èyí ó tún wà ń bẹ̀rẹ̀ o ọ̀kan lára àwọn aṣòfin ní ìpínlẹ̀ kaduna honourable riwanu gadagau ìní wọ́n mà ní àwọn agbébọn ti dá ẹ̀mí rẹ̀ légbodò lójú òpópónà márosẹ̀ Kaduna sí Zaria ibẹ̀ gangan ní kọ́ńbọ́ọ̀kì ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ti ṣẹlẹ̀ wọ́n ní ẹni yìí jẹ́jẹ́ jẹ́jẹ́ ara rẹ̀ ní màá ń lọ lójú òpópónà kó tó di gìrìgìrì wò tí àwọn agbébọn ọ̀hún sì bẹ̀rẹ̀ sí rọ ìró kẹ̀kẹ́ kùkù ìbọn tí wọ́n kọlù àwọn kọ́kùtì ẹ̀kọ́ ń sọ pé bóyá àwọn jàǹdùkú agbébọn ni lọ́wọ́ òru àwọn kan ní àwọn eléyìí dájú ṣáká àwọn agbébọn tí jíni gbé ni ṣùgbọ́n wọ́n ti rán baba oníbaba lọ sí ọ̀run àṣàǹtì àìròtẹ́lẹ̀ nílé mọ̀mọ́ onídàájọ́ ọ́dìlé tí wọ́n wọ̀ ń jó ní tí wọ́n lọ kọlù lágádángbọ́n tí ọ̀rọ̀ bẹ̀rẹ̀ sí fa tatantoto gbọ́n mi sí omi ò tó fa ogún mi ò tẹ̀mí wọ́n ti ń bá ọ̀rọ̀ bọ̀ níbi tí ó gbé lójútùú lásìkò tá a wà yìí wọ́n ní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ó ti fọwọ́ ṣìkún òfin mú àwọn afurasí mẹ́ẹ̀ẹ́dógún ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n lọ́wọ́ lómi lórí bí wọ́n ṣe lọ́ọ́ kọlu ilé màmá onídàájọ́ Mary Odile ti ilé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ l'Àbújá wọ́n sì ní àwọn mẹ́ẹ̀ẹ́dógún ọ̀hún wọ́n bẹ láyanran ìjọba tí wọ́n sì tọpinpin lórí ẹ̀ kó tó di pé wọ́n mọ irú ìjìyà èyí tó bá yẹ láti fún wọn. nípa ti ilé tó dà wọ́n kò yí àwọn onímọ̀ ìjìnlẹ̀ nípa àgbékalẹ̀ ọ̀rọ̀ lẹ́kan rẹ̀ wọ́n ní ilé tó dà wó yìí àwọn tí òǹbánikọ́lé tí wọ́n gbé ilé ọ̀hún lé lọ́wọ́ wọn ò gbá kàákàá wọ́n ní àwọn builders yẹn not certified ìnìyàn o ọ̀rọ̀ ńlá ń ló ṣẹlẹ̀ yìí o ẹjẹ́ á lọ tààràtà sójú ìwé kẹrìnlélógún ìwé ìròyìn Nigerian Tribune. ẹ wo ìròyìn kan rèé tí rànjú mọ́ra wọn lójú ìwé kẹjọ Vanguard fún tòní o NLC ẹgbẹ́ òṣìṣẹ́ ti ní mímọ́ gbé ìlànà mímọ́ gbépo wọ̀lú láti ilẹ̀ òkèrè fail importation ó ní wọ́n kàn gbé ka ọmọ nàìjíríà lórí ní tipátipá ni kì í kó ṣèfẹ́ inú wa bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ ó nígbà tí ó bá fi di ọdún tí ń bọ̀ <laughs> twenty tí tí dot dot dot dot àfàìmọ̀ káwọn ọmọ nàìjíríà <laughs> kí wọ́n mọ̀ ju àgádágodo sí nàìjíríà kí wọ́n ti pa tí hmm. tí if uh, okay àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ tó parapọ̀ nílẹ̀ yìí lábẹ́ àbúradà kan náà Nigeria Labour Congress NLC àná ni wọ́n ṣàpèjúwe ìlànà mímọ́ gbé epo wọ̀lú láti ilẹ̀ òkèrè importation gẹ́gẹ́ bí ntí ọ̀dà tí orílẹ̀-èdè nàìjíríà ò sì lè là á bá a bá ń kọ̀ǹtínlù bẹ́ẹ̀ NLC ní ṣe àjọ elépo ilẹ̀ yìí Nigerian National Petroleum Corporation NNPC ṣé wọn ò ní bóde kí wọ́n sọ òótọ́ ọ̀rọ̀ fọ́mọ nàìjíríà wípé ìlànà kéèyàn ó taṣu fún aráàlẹ òkèrè káwọn eléyìí ò fi ṣùgùn yan kí wọn wá ta yan lọ́wọ́n lọ́wọ́n fúnni padà ṣé a ní ìrònú kankan láti tọrọ ara wa tò láti tọrọ ara wa ṣe ni ẹgbẹ́ òṣìṣẹ́ ní sọ bẹ́ẹ̀ o èmi kọ́ o kódà àyùbá wàbà tí ṣe ààrẹ fún NLC ní Nàìjíríà gbogbo ohun tí ń sọ rèé láòkò tó níròyìn lọ rèé gbé ìròyìn kàmọ́lé láti bí léèrè àwọn nǹkan kan àtàwọn nǹkan kan àtàwọn nǹkan kan àyùbá wábà lónìí ẹ wo ẹ jẹ́ sọfá lára àjọba ẹ jẹ́ ká jèrò ìjọba ó mọ̀ káwá rọ̀gùn àgàmọ̀tẹ́ èdè wọn gbọ́ wípé bọ́ bá di ọdún tí ń bọ̀ hmm. tá a bá fi gbọ́ pé tàbá tún gbọ́ pé àwọn ọmọ nàìjíríà a máa kú ní ojú òpó mugun eléyìí tẹ́ fi ń wò wá tẹ́lẹ̀ a sọ̀rọ̀ a máa sọ̀rọ̀ sókè ó ní five thousand eléyìí tí wọ́n ní owó palliative five thousand hmm. owó palliative <laughs> oníṣẹ́ lẹ́yìn ọ̀la ń sọ ni ah, ebi ń panu ọlọ́ṣẹ̀ ń polówó ó ní gbà tá a wẹ ẹnu láàmú wẹ̀dẹ̀ NSC ti sọ̀rọ̀ sókè ojú ìwé ìkẹjọ Vanguard ni wọ́n sọ sí. all right nípa ti dúkìá èèkàn kùgbùbábo ló bùsọ̀bùsọ̀ olókoòwò nìjímọ̀ Ibrahim tí wọ́n gbẹ́sẹ̀ lé àwọn ìgbìmọ̀ ẹlẹ́ni mẹ́ta tẹ̀ kótó nílé ẹjọ́ kòtẹ́milọ́rùn lẹ́kọ̀ọ́ wọ́n ti sọdúnmọ́ o lábẹ́ onídàájọ́ ọ̀báǹde ògùnyà wọ́n ní Jimoh Ibrahim bọ́ ọ bá rí i pé ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yóò tẹ́ lọ́rùn tọ̀ àwọn ìgbìmọ̀ lọ gbalẹ̀ ẹjọ́ lọ kó o sì lọ́ọ́ tako ọ̀rọ̀ ìdájọ́ tí wọ́n gbé kalẹ̀ kí ló afasábàbí wọ́n ní ó ti ṣe àwọn ayúyù kan látàrí bí ó ṣe yá àwọn owó kan tó wọ òun ò sì tí ì jẹ́ dídá padà ńgbà wọ́n sì ṣe owó owó jẹ́ sixty nine point four bílíọ̀nù náírà péré bílíọ̀nù mọ́kàndínníàádọ́rin ó dín pẹ́sẹ́pẹ́sẹ́ iná ní owó tí wọ́n ní bàbá jẹ wọ́n ní látàrí àìtètè dá padà wọ́n bá ní ẹ̀ lára àwọn iléeṣẹ́ rẹ̀ kan ẹ̀fà ti pa láti ọwọ́ àjọ tó ń rí sí ọ̀rọ̀ ìyánilówó àti ìmójútó ọ̀rọ̀ ti dúkìá ìjọba Asset Management Corporation of Nigeria AMCOM wọ́n ní kọ̀ á bẹ́ẹ̀ o àwọn àsùnwọ̀n rẹ̀ náà bank account wọn ní ńṣe ni wọ́n ṣá àgádágodo sí ìyọ̀n náà pé kó wà ní títì paná ló bá ní àkílódé ẹ fẹ́ lémi láyé ẹ tún fẹ́ lémi kúrò lọ́rùn ni èéṣe àwọn onídàájọ́ méjì tó wà lákàtà ọ̀rọ̀ adájọ́ Abubakar Umar àti adájọ́ AI Banjoko ni wọ́n wà lórí ọ̀rọ̀ ìpẹ́ kò burúkú bàjẹ́ onípèdéke ọjọ́ mẹ́rìnlá ńlẹ̀ kọ́ ké sí àwọn tí ó ṣe agbẹjọ́rò fún gbalé ẹjọ́ lọ ìpẹ́tọ̀ dúkìá rẹ tó ń gbẹ́sẹ̀ lé o kò tẹ́ ọ lọ́rùn tàbí àsùnwọ̀n rẹ tí wọ́n ti pa o kò tẹ́ ọ lọ́rùn àmọ́ asup asop sọ ọ̀rọ̀ kan ti wọn báyìí wọ́n ní ẹni bá ní kí là á ṣe òun là hàn wọ́n ní ìyàtọ̀ ń bẹ nínú memorandum of understanding àti memorandum of action memorandum of action ńlá wọn jọ tọwọ́ bọ̀ MOA pẹ̀lú ìjọba orílẹ̀-èdè Nàìjíríà láti san àwọn owó àwọn àmọ́ látòṣù kẹrin ọdún yìí tíjọba ò ti dá táwọn tíjọ forí oko kò sọdún orí oko sọdún tí wọn ò sì wá nǹkan kan ṣe sí i wọ́n ní àwọn lọ sí ìyanṣẹ́lódì o ìyanṣẹ́lódì táwọn ti fàtì lọ́jọ́ sí àwọn fẹ́ sílẹ̀kùn ẹ̀ padà bí wọ́n bá ti dá wọn lóhùn lójú ọ̀gán ẹ lọ sójú ewé kejìlá ìwé ìròyìn Nigerian Tribune. lójú ìwé kẹsàn-án Vanguard ẹ̀wẹ̀ ìròyìn bẹ́ẹ̀nbẹ́ ojú olè ọ̀rẹ́ rìn ní ìpínlẹ̀ Imo kódà ní Òwèrì ńṣe ni ọ̀rọ̀ di bọ́ọ̀lù ìyàgò mi wàhálà ìjínigbé pamọ́ ní ìpínlẹ̀ Imo àtàwọn ìwà ipá míì látọ̀dọ̀ àwọn karambà ní ẹ̀dá wọ́n ní ń gbilẹ̀ bí ọ̀wàrà òjò ń bẹ̀ báyìí báyìí bá a ti ṣe ń kàròyìn ni o kódà wọ́n ní wọ́n ti jí ọba aláyé kan ní ìpínlẹ̀ Imo Umeziala Ama wọ́n ti jí gbé ní abúlé kan eléyìí tí ń bẹ níjọba ìbílẹ̀ Ehime ní ìpínlẹ̀ Imo wọ́n ní Eze Alucius Igwe òun náà ni ẹni ọ̀hún Vanguard tó kó ìròyìn jọ ṣàlàyé pé ní nǹkan bíi aago mẹ́jọ kọjá ìṣẹ́jú mẹ́wàá òun náà ni wọ́n lọ rèé palẹ̀ rẹ̀ mọ́ ní ilé rẹ̀ eléyìí tí ò jìnnà sí ọjà ńlá kan lágbègbè ọ̀hún à ó mà ṣe o nígbà tí ẹnìkan tí ò sọ̀rọ̀ tí ọ̀dà akọ rẹ̀ fóníròyìn tí ọmọ sọ̀rọ̀ ó ní ẹ wo nǹkan mọ̀ wá ṣe báyìí kò tiẹ̀ wá fẹ́ yé nìkan mọ́ o gbogbo ẹ̀ ìgboro ti dàrú ìròyìn yẹn pé ọbẹ̀ ìdùmarè dóòlà wa kò nu gbogbo eléyìí o ojú ìwé kẹsàn-án ìwé ìròyìn ti Vanguard fún tòní àtúnṣáré dé ojú ọjà bá a bá padà dé ìròyìn kọ̀ǹtúlù. ajá balẹ̀ ajá balẹ̀. ẹ ṣe olùwà ọlọ́run abrahamu làkórí àjọ̀dún ọdún kẹjọ pẹ̀lú ìfilọ́lẹ̀ ìjọ ọlọ́run CAC God's Family Prayer Ministry gbogbo èèyàn ó yá kálọ̀ pẹ̀lú pásítọ̀ báyọ̀ ọlábìyí ọmọ bishop dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó ń ṣiṣẹ́ agbára nípasẹ̀ wòlíì ẹ̀ wọ́n ṣe iṣẹ́ gbogbo ogun láṣẹ wọlé látọjọ́ monday thirteen sí sunday nineteenth december ní ọlọ́run abrahamu yóò fi máa fi ọwọ́ ìbùkún ká gbogbo èèyàn nípasẹ̀ pé ọlọ́run lórí pásítọ̀ àkànmú pásítọ̀ olúwa ní prophet fẹ́mi òní prophet wùmí jésù yínká jẹ́tù ìsìn ó máa léwájú àwọn olórí ẹ̀mí. ọjọ́ sátọ̀dẹ̀ eighteen general evangelist ìjọ csc kárí ayé prophet and evangelist káyọ̀ olúbóyè ọ̀làdẹ̀jì ló máa dedicate iṣẹ́. aago mẹ́wàá òwúrọ̀ ní gbogbo ètò máa bẹ̀rẹ̀. nígbà tí ọmọ bíṣọ̀bù pásítọ̀ fáyọ̀lá bí ìbá ń gba gbogbo èèyàn lálejò ní csc just family prayer mesh solution arena block three road one mazin street ilé ọ̀tá àbá ńlá zero eight zero five six six three one two five six faith lẹ́yìn àjọ̀dún ọdún kẹjọ àwọn ọlọ́run máa kẹ́ gbogbo èèyàn ọjọ́ ìbùkún máa rọ̀ ìwà ìjẹkújẹ kì í jẹ́ kí ìlú ní dàgbàsókè Ọ̀yọ́ State Anti-Corruption Agency bóyá ta ló ń sọ pé ká jáwọ́ nínú ìwà ìjẹkújẹ kí ìpínlẹ̀ Ọ̀yọ́ lè tẹ̀síwájú. Yorùbá bọ̀ wọ́n sọ pé lójú lọ́kọ́ lè wùrà yóò ti wúrun. èyí ló dífá fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. tó fi ṣe ìdásílẹ̀ àjọ tó gbógun ti ìwà ìjẹkújẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Ọ̀yọ́ State Anti-Corruption Agency oyaka. yá ká ẹ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ gbógun ti ìwà ìjẹkújẹ láwùjọ wa. tàkété sí ìwà ìjẹkújẹ àtàwọn oníwà ìjẹkújẹ ìwà ìjẹkújẹ láyìíká rẹ̀. má dàkẹ́ sọ̀rọ̀. bó ṣe agbaṣẹ́ṣe tó gbaṣẹ́ tí kò ṣiṣẹ́ bó sì ṣe ọ̀gá ilé iṣẹ́ ìjọba tàbí ta aládàáni ló ń ba agbaṣẹ́ṣe ṣàpapín. má dàkẹ́ sọ̀rọ̀. bó ṣe fífọ́nà èrú gbowó lọ́wọ́ ẹni títí ayédèrú ìwé mọ̀sánwó àti tíkẹ́ẹ̀tì ìjọba tàbí wọ́n lù ọ́ ní jìbìtì kí jìbìtì. kọ ìwé ẹ̀hónú pẹ̀lú ẹ̀rí àrígbámúsàjọ tó ń gbógun oyaka wà ní kọta four seven three fájìmí street agodi ìbàdàn. kí ìwà ìjẹkújẹ lè dọ̀rọ̀ ìtàn ní sọ̀rọ̀. ìwà ìjẹkújẹ kì í jẹ́ kí ìlú ní ìdàgbàsókè ilé àkọ́gbé ilé àkọ́tà Èdùmàrè akọ́lé ayọ̀ fún gbogbo wa o. ǹjẹ́ ti gbọ́ wípé òrùlé ìbólé Gerard ti dé bìbà sílùú Ìbàdàn Gerard roof ti sinmi pẹ́mú sórí ilé tí yóò máa ṣẹ́ wẹ́lẹ́wẹ́lẹ́ òrùlé Gerard kì í tí kì í ṣá kì í bó kì í dalu kì í jò kì í jóná Gerard roof gbogbo ìgbà ní abẹ́ ilé ó máa tutù sẹ̀. ayé àtijọ́ ni pé olówó nìkan ló ń lo òrùlé Gerard mẹ̀kúnnù ń lò ó nítorí pé owó ẹ̀ òwọ́n tó Links Roofing Gardening oríṣiríṣi jẹ̀rá lẹ́ẹ̀bà ń bẹ̀ Milano shingle classic roma òrùlé jẹ̀rá àti débìbà sílùú ìbàdàn ràátàràtà látọ̀dọ̀ wa ní links roofing a wà ní àdójúkọ ilé epo world oil ìwó road nílùú ìbàdàn tàbí ká ẹ pè iléeṣẹ́ links roofing sórí 08144916204 08144916204. supermarket gbajúgbajà ilé ìtajà ìgbàlódé tẹ́ mọ̀ bí ẹni mowó tó ti rẹ́sẹ̀ wálẹ̀ fún oríṣiríṣi ohun èlò ilé tẹ́ ń fẹ́ daily needs bíi beverages toiletries imported wines and juices àti ọ̀pọ̀lọpọ̀ ohun èlò ilé tẹ́ nílò gan ní tààrà láti wá fẹ̀mí ìmúre hàn sẹ́yìn oníbàárà wa lọ́pọ̀ kú ọ̀yọ̀kú la ṣe ṣàgbékalẹ̀ end of the year sales promo yes so for suma supermarket end of the year promo una go enjoy between ten percent and fifty percent discount on top anything wey you buy if you sell food if you buy any good wey start from ten thousand naira you go collect get ogbonge gift to enjoy your christmas and new year Now for 15th of december the sales promos go begin and e go end for 24th of december 2021 Benny, ni ẹ̀yà má sọ̀fànù ẹ wá rajà ní zuma supermarket lákòókò òpin kejamfani yìí kẹjà àǹfààní ẹ̀dínwó rẹpẹtẹ lórí ohunkóhun zuma supermarket kalese sẹ́gbà òṣùtòkùn bus stop òpópónà ui Losi secretariat. sẹkítẹ́rìàtì bódìjà ìbàdàn dem teliwaya na zero nine zero two five zero four seven three three zero zuma supermarket buy in quality enjoy huge discounts. ashhadu an la ilaha illallah. asalaamu aleykum. àṣetáni ah, sọ̀kalẹ̀ sínú ayé àṣàrà ìlú tẹ̀lé jùbírẹ́lì tẹ̀ wọ́n lẹ́yìn tá ni olùgbàlà nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta èyí ni ìjọ agbára jẹ́tọ̀lọ́hún alahakudin islami yàtọ̀ nàìjíríà fi ń pe gbogbo ènìyàn síjáde ọ̀rọ̀ lọ́hún ọlọ́dọọdún pẹ̀lú wáàsí àti àdúrà alágbára ọ̀sán méje òru méje pẹ̀lú àwẹ̀ ìjírámù kàyà àkòrí iṣẹ́ ìyanu àti ìgbàlà nínú islam december títí di sunday twenty six december december twenty twenty one àárọ̀ aago mẹ́wàá ìrọ̀lẹ́ aago mẹ́rin pẹ̀lú aago mẹ́wàá alẹ́ mọ́júmọ́ kedere orílẹ̀-èdè nàìjíríà ń fẹ́ ìgbàlà pẹ̀lú ojúrere ọlọ́run inú ilé kọ̀ọ̀kan fẹ́ ìgbàlà pẹ̀lú ojúrere ọlọ́run olúwa ọlọ́run aláàánú olùgbàlà náà wá bá olúwa ọlọ́run rẹ pàdé nínú ọgbà ìyanu lórí ilẹ̀ ìyanu kó má pàyé olódó ìbàdàn gbogbo ogun ló máa ṣẹ́ dikrola gẹ́sù samani kutuburọ̀ báàni ẹni tí ọlọ́run wọ̀lẹ́wọ̀ agbára pẹ̀lú orúkọ ọlọ́run àlá nìkan ṣoṣo. Mama, ó mà tán jọ́nẹ́ta ṣé travel out ni kí lórí tó fi sọ bẹ́ẹ̀ o oh, ò look lọ́kà mọ́. iṣẹ́ ọwọ́ diamond standard beauty and spa nìyẹn ǹjẹ́ kí n gbọ́ṣẹ́ wọn wò mo débẹ̀ takú síbẹ̀ ni. ayé mi my life ó yá júwe fún mi. bó ṣe jẹ́ nìyẹn o diamond standard beauty and spa egbogbo bí èyí sọ̀wọ́n lágbárí báwo ló ṣe fẹ́ sí gan. ladies hair styling lóríṣiríṣi pedicure manicure body exfoliation facial waxing makeup tó débẹ̀débẹ̀ massage men's hair styling wàyí o christmas and new year promo wà lọ lọ́wọ́ fún ọkùnrin tó massage ni wọ́n bá ẹ gẹrun tó bá wù ẹ́ lọ́fẹ̀ẹ́ obìnrin tó bá serun lásìkò ọdún yìí wọ́n á fix èékánná ẹ̀ fún ẹ wọ́n á tún bá ẹ kùn ún lọ́dà nírú èyí tó fẹ́ ẹ̀bùn tún bẹ lóríṣiríṣi diamond standard beauty and spa wà ní grand floor ní alabama house dùgbẹ́ ẹlẹ́yẹrẹ road ní dojúkọ new frsc benjamin ibadan telephone zero seven zero forty four ninety three twelve forty one diamond standard beauty and spa àwọn tó mọ iye wà ni wọ́n ń nabẹ̀. <laughs> mama junior why you dey cry like small pikin na workplace discrimination dem no promote me because i be woman eh ah, you no show dem your certificate i no get certificate and ah, you for go get certificate na okay go school go get your certificate now e don too late which school go me now ah ah mama junior i know the school wey go accept you center for external programs and preliminary studies in conjunction with the department of english studies taisolari university of education ijagun ogun state dey admit candidates for certificate and diploma courses in theatre film and media study for 2021-2022 academic session. wetin be di qualification? five credit pass for teachers grade two or four or five credit wey go include english language english literature for waec gce or neco at one or two cities. special consideration dey for mature candidates like you wey don dey work for art and culture tey tey. i go come wakala. log on to my.tasweb.edu.ng to apply apply na seven thousand five hundred naira for certificate courses and ten thousand naira for diploma courses. ọlọ́run fọ́sẹ̀ gbogbo oníkòjìkò ènìyàn ni ọlọ́run pè síbi àkànṣe ìṣòro ọlọ́jọ́ kan tí ọlọ́run pàṣẹ fún òjíṣẹ́ rẹ̀ wòlíì àti ajínrere ezekiel akínbíyìmá ti inú ìjọ christ power evangelical crusade international aka christ prophetic chapel pé kí gbogbo ènìyàn kó wá bọ̀ wọn ọlọ́run pàdé ní òru ọjọ́ kẹtàdínlógún seventeen december oṣù yìí ní power city kìlómítà thirty one ìbàdàn ìwó road lágùn ní ìjọba àbílẹ̀ lágẹ̀lú ní dédé agogo mẹ́wàá àṣálẹ́ di àfẹ̀mọ́júmọ́gbẹ̀ rẹ̀ àkórí ìṣòro prosperity night àwọn tí ó sùn àwọn ni wọ́n sùn níbẹ̀ ni ọlọ́run yóò ti máa lo òjíṣẹ́ rẹ̀ wòlíì àti ajínrere ezekiel akínbíyí mark àti ọgọ́rọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run tó ń tàwọn olórin ẹ̀mí ìwọ náà máa bọ̀ wá síbi ìṣòro tó sù yìí ìwọ náà rí tiẹ̀ ṣe ẹ lè pè sórí zero eight zero three four seven zero five zero five one àwọn christ media partners àdẹ́gbà ìbàdàn ló sọ nígbà wẹ̀ prosperity night oṣù yìí màá rí tèmi ṣe ń bẹ́ẹ̀ ajá balẹ̀. ajá balẹ̀. ilé ìwé girama kan tó gbajúgbajà nílùú ìbàdàn pẹ̀lú àyíká tó dùn wò wọ́n nílò àwọn èèyàn tí wọ́n kójú òṣùwọ̀n fún àwọn ipò tó wà nílẹ̀ nínú ilé ìwé ọ̀hún wọ́n nílò èèyàn fún bọ́sà english language pẹ̀lú literature àti college nurse ẹni yòówù tó bá ṣetán ó gbọ́dọ̀ ní àwọn nǹkan wọ̀nyí bíi ìwé ẹ̀rí bsc hnd nínú accounting tàbí ìwé ẹ̀rí aca tàbí ican àwọn ìwé ẹ̀rí wọ̀nyí yóò tún jẹ́ àfikún àǹfààní fúnrúfẹ́ níbẹ̀ ó kéré tán rírí ọdún márùn-ún sẹ́yìn lẹ́nu iṣẹ́ àwọn nǹkan míì tún ni first degree lẹ́ka yòówù tẹ́ni ọ̀hún báyàn láàyò àti postgraduate diploma in education ó kéré tán ìrírí ọdún márùn-ún sẹ́yìn lẹ́nu iṣẹ́ olùkọ́ èèyàn tún ní àwọn míì tí wọ́n tún nílò ní retired state registered nurse application letter ó gbọ́dọ̀ jẹ́ fífi ọwọ́ ara ẹni kọ handwriting application letter àgbékalẹ̀ gbogbo survey pẹ̀lú onídùúró mẹ́ta àwọn ẹ̀dà ìwé ẹ̀rí àti last payslip application letter ọ̀hún àwọn èèyàn wọn lè fi sọwọ́ sí principal Holstein College tó wà ní Jericho nílùú Ìbàdàn kí wọ́n ṣètò rẹ̀ sínú envelope ó pẹ́ jù wọ́n lè fi application letter ọ̀hún sọwọ́ títí ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kejìlá ọdún 2021 tàwa yìí owó oṣù tó nítumọ̀ ó sì wà ńlẹ̀ fún irúfẹ́ ẹni bẹ́ẹ̀ tí wọ́n bá ti gbà wọlé síléèwé ọ̀hún ó ṣe pàtàkì kírúfẹ́ ẹni yòówù tó bá ṣe tán kó farahàn fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú ojúlówó last pay slip rẹ̀ fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero seven zero eight zero seven three zero three seven three three eight zero eight zero seven three zero three seven three three eight olùkéde principal All Saints College tó wà ní Jericho nílùú Ìbàdàn. ajá balẹ̀ ajá balẹ̀. pẹ́ tí ogun ti ń jọba nínú ayé rẹ̀ o ti pẹ́ tẹ̀sù ti ń jọba pẹ̀lú àrékérekè rẹ̀ o tó gẹ́. ìjọba wọn dópin torí ọba àwọn ọba fẹ́ gbàsàkóso ọkọ̀ ayé rẹ̀ àìrí náà àìrí ló máa dópin. jésù lọ́ba náà wàá ké pé nínú ìpàdé òpin ọdún rẹ kọjá bọ́sọ́dún tuntun ọlọ́dọọdún ní CAC orí òkè ìkòyí èrò ọmọ village ìkòyí ìpínlẹ̀ ọ̀ṣun pẹ̀lú àkòrí ó ń ọlọ́run ìjọ apọ́sítẹ́lì kristi pẹ̀lú ìpè àwọn wòlíì tí náà mímọ́ ń jò àìlórí wọn ló ti wà níṣẹ́pẹ́ ìjọba òkùnkùn tó ń dàṣẹ́dá rẹ láàmú yóò jáde lọ́gán bẹ̀rẹ̀ lọ́jọ́ friday ọjọ́ kẹrìnlélógún oṣù kejìlá ọdún twenty twenty one sí ọjọ́ friday ọjọ́ keje oṣù kínní ọdún twenty twenty two ìpàdé àdúrà ìbùkún òpin ọdún àti ìfìrìn àjò ẹni lé olúwa lọ́wọ́ fún ọdún tuntun ìpàdé àdúrà tọ̀sán tòru ni o aago mọ́kànlá àárọ̀ sí mẹ́rin ìrọ̀lẹ́ àti aago mọ́kànlá alẹ́ sí mẹ́rin ìdájí pásítọ̀ ihò e alálàdé alága ìgbìmọ̀ orí cac general evangelist worldwide ń bọ̀ pásítọ̀ ẹ̀sùn president cac worldwide jésù yóò jọba lórí ogun ìwọ ni kò mọ̀ fìdí mọ́lé. sí o ní ìlú ẹ̀. gbádùn lè rántí olódodo late madam victoria ọlákìíta àjànàkú jp màmá rere nígbà ayé rẹ̀ olólùfẹ́ gbogbo èèyàn olùfọkànsìn tòótọ́ tó tún jẹ́ aya rere abiyamọ rere nígbà tó wà láyé ẹni tó fi dànílẹ̀ lẹ́sẹ̀ jésù lọ́jọ́ saturday twenty first august ọdún twenty twenty one yìí àti wá pe àmà àṣálẹ̀ yìí praise night láti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àti ẹ̀yẹ ìkẹyẹ fún màmá wa tó dolóògbé lálẹ́ thursday sixteenth december ọdún yìí ní of grace jọjọ center liberty road ìbàdàn lára àwọn olórí ẹ̀mí tó máa wà níbẹ̀ ní tọ́pẹ́ alábí láre tẹríba tó ríṣe esther ìgbẹ́kẹ̀lé bùnmi omijé ojú mi ṣẹ́gun ajídára tó fi mọ́ rema chapel international church olúyọ̀lé choir àtàwọn olórin ẹ̀mí mi ẹni ìtàn olúṣẹ́gun bámidélé eob àti ayọ̀ ajẹ́wọlé wòlé àgbà ní mc aago mẹ́rin ìrọ̀lẹ́ la ti máa bẹ̀rẹ̀ late madam victoria ọlákìíta àjànàkú jp túbọ̀ máa sùn láyà olùgbàlà níbi tí ìpéyà ò ní í símọ́ ó dàárọ̀ olùkéde ọ̀nàrẹ̀bù rotimi àjànàkú ọmọ ìrìnjogún ìpàdé àdúrà ẹlẹ́ẹ̀kan lọ́dún ni period of testimony and destiny renewal àkókò ẹ̀rí àti májẹ̀mú àtúnyàn orí òkè àánú ẹ̀rìwẹ̀ èkìtì ògo tó tayọ làkórí tọdún yìí. ayé ló sọ kó lè ní láárí kíyèsí ọlọ́run kò tó bẹ́ẹ̀. fifteen sixteen and seventeen december yìí ọlọ́run orí òkè àánú yóò máa fi iṣẹ́ marathon league òwúrọ̀ ọ̀sẹ̀ àti àṣálẹ̀ pastor amos ọ̀làòjò jp bàbá orí òkè pastor peter ilẹ̀sánmi jp bàbá orí òkè prophet musa samuel bàbá orí òkè prophet esikaya ọ̀làdèjì csc general evangelist worldwide pastor eso ọ̀làdélé csc president worldwide máa wà níkàlẹ̀ àjàjàjàjàjàjàjà tọdún èyí máa yọrùkú lálàjọ elijah ọlọ́run kò sọ bẹ́ẹ̀ olúbùnmi òní máa kọrin ní CAC e, mountain of mercy orí òkè àánú ẹ̀rìwò èkìtì ní fifteen sixteen seventeen december that is to say wednesday thursday and friday friday mọ́júmọ́ saturday ní pabambari àdúrà ẹni bálayà kọ́ wá wọ̀ ọ́ níbi tàdúrà yóò ti máa sán bí aláṣọ kalẹ̀ bí ọ̀wọ̀ rẹ̀ òjò ọ̀dà àlùbẹ̀ fifteen sixteen seventeen december. ajá balẹ̀ ajá balẹ̀. tọ́ ẹ sì kì í kọ eré àsárelé. mr eshin èmi ló kù ṣé bí wọ́n lọ kà lẹ́ẹ̀kan tá ń gba gbàgbẹ́yìn. ok ok ó yà kàǹkàn. lójú ìwé kẹrin ìwé ìròyìn ti Nigerian Tribune agbẹnusọ iléègbèmọ̀ aṣojúṣòfin orílẹ̀-èdè yìí honourable Fẹ́mi Gbàjàbíàmílà àwọn àbádòfin mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ kan tí wọ́n buwọ́lù wọ́n ti taari ẹ̀ sílé ìgbìmọ̀ aṣòfin àgbà àkọ́kọ́ ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwọn olùkọ́ ọjọ́ orí mélòó ni wọ́n lè fi fẹ̀yìntì wọ́n ní láti ọgọ́ta ọdún sí ọdún márùndínní sixty to sixty five years ẹ̀ẹ̀kejì wọ́n ní nípasẹ̀ pé ọdún tí wọ́n lè lò gẹ́gẹ́ bí olùkọ́ nídìí iṣẹ́ láti ọdún márùndínní lọ sí ogójì ọdún thirty five to forty years HNDBSE wọ́n ní wọ́n ti buwọ́lù pé kí méjèèjì jọ wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn pé dichotomy yẹn ẹ lọ jù yún sínú kòtò lẹ́bùrú eight ní lẹ́bùrú eight nílẹ̀ yìí tó fi délé òkèrè ilé ìgbìmọ̀ asòfin àgbà orílẹ̀-èdè Nàìjíríà wọ́n nílò láti buwọ́lù lẹ́yọ̀ sọ́ka pẹ̀lú. ó dàbẹ̀ ń pé kérésì ìbẹ̀rù làwọn èèyàn fẹ́ ṣe nípínlẹ̀ èkìtì a ti ṣèyí sí èkìtì kété àwọn ìjọba ìbílẹ̀ kan pínlẹ̀ èkìtì bá a ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n pa àwọn karambà ní ẹ̀hànà tí wọ́n pè ń bandit ti ya wo àwọn abúlé àwọn ìletò àtàwọn ijù tí ń bẹ láwọn ìjọba ìbílẹ̀ kan nípínlẹ̀ èkìtì wọ́n ti gba gbogbo igbó kan tí wọ́n sì ń kọlu àwọn èèyàn ní ojoojúmọ́ ọlọ́run ọba ìdùmarè kó dákun kó máa ṣàánú báyìí o ojú ìwé kẹta punch ni wọ́n fi eléyìí ha ṣẹwárí ní ojú ìwé ìkẹtàléníogún ìwé ìròyìn Vanguard tó jáde fún tòní wọ́n kọ ròyìn síbẹ̀ pé láti ìpínlẹ̀ Ògùn nǹkan mọ̀ ti yan o wọ́n ní ogun káwọn akẹ́kọ̀ọ́ mọ̀ yọ àdá sí àwọn olùkọ́ wọ́n níyẹn ní wọ́n rí ní kódà hmm. tuntun tó tún ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ àdá apaná. Hmm láàrí tí àwọn olùkọ́ àwọn akẹ́kọ̀ọ́ lọ́ọ̀rẹ́ àyà àyà bìtà kí wọ́n wá bá wọn lu àwọn olùkọ́ àwọn dáadáa tàdá àdàrà àmúre tí ń kọ́ mọ̀ náà. ìgbéró àwọn ọmọ tí máa ń lálùbáríkà náà nù. bẹ́ẹ̀ ni àwọn ọmọ tí ọjọ́ iwájú wọn tètè máa ń ṣe dáadáa ni àwọn ni. Ah, tọ́ ní ìpínlẹ̀ Imo wọ́n rí kọ́ńbọ́ọ̀kì ìṣẹ̀lẹ̀ kan náà tó ṣẹlẹ̀ ńbẹ̀ látàrí ìjínigbé ní ìlọ́run tó ń tún ṣe bẹ́ẹ̀ ìjọba aláyé gbé ńbẹ̀ àtàwọn èèkàn kùgbòló ńgbà tí iléeṣẹ́ ọlọ́pàá bẹ̀rẹ̀ sí í dẹná àwọn oníṣẹ́ láabi náà káàkiri ńgbà wọ́n débùbà àwọn ajínigbé kan wọ́n bá kòròfo orí èèyàn scores wọ́n ní kì í ṣọyọ́ kan ó pọ̀ tí wọ́n bá ẹ̀ẹ̀kejì wọ́n bá ẹ̀yà ara èèyàn tí wọ́n ti ṣe níṣekúṣe ẹ̀ẹ̀kẹta wọ́n tún wá bá orí èèyàn léè tó jẹ́ pé tútù léyìí tí wọ́n ti ṣe níṣekúṣe nìyún náà tó wà ń bẹ ọlọ́run dákun máa fa àbọ̀rẹ́ bò wá o ẹ̀yin ajínigbé àwọn oníṣẹ́ láabi náà ọlọ́run dákun bá rọ̀ wọ́n lọ́kàn bá yí wọn lọ́kàn padà o àwọn tó bá wá láwọn ò ní àwọn ò ní tó tàbá tí àdéhùn jíṣẹ́ fún wọn lé. tó ìṣẹ́jú kan péré ló kù lórí ètò yìí ajá balẹ̀ fún tòórọ̀ yìí ẹ jẹ́ ká wo ìta gbangba ìwé ìròyìn punch ká wá bójú wo ìròyìn kan tí wọ́n kọ síbẹ̀ wọ́n ní láàrin ọ̀sẹ̀ kan ọgọ́rùn-ún èèyàn lé méje abatẹ one oh seven èèyàn tí wọ́n ṣàyẹ̀wò fún tó gun bàálù òun ni wọ́n rí i pé wọ́n ní covid nineteen o láàrin ọ̀sẹ̀ kan péré lórílẹ̀‐èdè nàìjíríà ìròyìn yẹn ń pè ha ọmọ àga báyìí. ìròyìn àgbọ̀ máa lé e lọ àgbọ̀ padà sẹ́yìn àgbọ̀ ah. ṣe ha. o àgbọ̀ ṣe hẹ́ẹ́. Hmm, finally ọgbẹ̀nu tán. ọgbẹ̀nu tán. ẹ jẹ́ kí àwa ó dìde lórí àpèrè ajá balẹ̀ fún ti ọ̀rọ̀ òní torí bá mi ìkọ́kálẹ̀ bá láǹfààní àti padà lọ́la lágbára lọ́wọ́ elédùà. La tọ̀ ẹ rí i pé ńgbà tí à ń kúrò lórí ajá balẹ̀ lánàá àfọ̀rọ̀ kan jẹ̀wọ̀ bí àpárá ìgbéyàwó ìkòyí hmm. ah, ìkòyí owó ìkòyí ni ti ọdún kan báyìí ìgbéyàwó ìkòyí ni ti ètí ọ̀n ná nínú àwọn ìwé ìròyìn lọ́wọ́ báyìí rẹ́gísírì tí ń bẹ ní kòyí táwọn èèyàn ti ń sọ pé wọ́n sọ pé wọ́n sọ pé gbogbo ẹ̀ ń bá ti ṣe ìgbéyàwó